والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه رنقى الأسماء والصفات نني عمبانا سواتي شيء علي أو نقى باتري نقى أنفاني tó máa ń ṣẹlẹ̀ fún ẹni tí ó bá ní ìgbàgbọ́ sí àwọn àsìmá orúkọ ọlọ́run ọba àti àwọn ìròyìn rẹ̀ sọ̀nà wá ní ọ̀nà tó dáa jù at-tariq al-jayyid fi asma'i Allahi wa sifatihi ìlànà wo ni ìlànà tí ó dára fún mùsùlùmí láti máa tọ̀ láti gbọ́ àgbọ́yé orúkọ ọlọ́run ọba àti àwọn ìròyìn rẹ̀ tí a bá wo eléyìí yóò mọ̀ hàn sí wa pé àti àwọn ìlànà kan bẹ tó jẹ́ ìlànà tí kò bá a mu tí àwọn èèyàn ń tọ̀ nípa orúkọ ọlọ́run àti àwọn ìròyìn ọlọ́run ọba nínú àwọn ìlànà tí ó yà lóríṣiríṣi òun náà ni àwọn Mu'tazila wọn ní ìlànà ṣùgbọ́n náà àwọn Al-Asha'ira àwọn náà wọ́n ní ìlànà tí wọ́n ń tọ̀ láti fi gbọ́ àgbọ́yé nípa orúkọ Ọlọ́run Ọba àti àwọn ìròyìn rẹ̀ bẹ́ẹ̀ náà ni ahlu sunnati wal jama'a àwọn náà ní bẹ́ẹ̀ náà ni àwọn al-Jahmiyya àwọn náà ní ìlànà tí wọ́n náà àmọ́ ìlànà tí ó jẹ́ ìlànà tó gúnrégé náà ni ìlànà ti ahlu sunnati wal jama'a àwọn jahmiya àwọn ní ìgbàgbọ́ wọ́n sì ń sẹ́sìn pẹ̀lú pé ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ipe ọba tí ò ní ìròyìn kankan ni gbogbo tí ń jẹ́ ìròyìn ọlọ́wọ́n ọba àwọn máa ń takò àwọn náà máa ń pè ní mu'addilun àwọn àwọn tí wọ́n àwọn ní ìgbàgbọ́ pé àwọn ìròyìn ọlọ́run bá kan bẹ tó ṣe pé àwọn ò filẹ̀ bó ṣe yẹ kó wà àmọ́ àwọn ìròyìn kan bẹ tó ṣe pé àwọn ò ní filẹ̀ bí ẹni pé àwọn ò yí yẹn ni pé wọn lè takwil àmọ́ alùsùnà wàlìjàmáà ìlànà tí alùsùnà ní alákọ̀ọ́kọ́ bẹ́ẹ̀ òun náà ni tariquhum fil ithbat ìlànà tí mùsùlùmí gbọdọ̀ máa tọ̀ nípa pé bóyá tíyẹn bá fẹ́ gba ìròyìn ọlọ́run ọba wọlé tíyẹn ó fi rinlẹ̀ fún ọlọ́run ìtọ́nà wo ni wọ́n fi máa fi ń fi ìròyìn rinlẹ̀ alùsùnà wàljàmáà yuthbituna ma athbata Allahu li nafsihi fi kitabihi aw ala lisani rasulihi sallallahu alayhi wa alùsùnà ìyẹn ni pé wọ́n máa ń fi ìròyìn ọlọ́run ọba rinlẹ̀ ìròyìn tí olúwa wa bá fi rinlẹ̀ fúnra rẹ̀ ntọ́lọ́mbá ní báyìí ni mò ń jẹ́ àbí ìròyìn báyìí náà ní tèmi bóyá nínú àwọn sífàtò dàtíyà ni ìyẹn ni pé ìròyìn ọlọ́run ọba ó pín sí ọ̀nà méjì àwọn ìròyìn kan bẹ tán pé ní sífàtò dàtíyà òun náà ni àwọn ìròyìn kan tó ṣe pé máa ń bẹ ní ara ènìyàn àbí ara nǹkan bí lápèjúwe bí ojú bí ọwọ́ bí ẹsẹ̀ bí ojúgun gbogbo àwọn nǹkan wọ̀nyí ìròyìn tí wọ́n pè ní sifatu adhatiya nìyí òun àwọn sifatu fi'liya àwọn ìròyìn tó ṣe pé iṣẹ́ ni tó pé Olúwa subhanahu wa ta'ala tó fi rinlẹ̀ gẹ́gẹ́ bí istiwa gẹ́gẹ́ bí nuzul yẹn ni pé wíwà ní òkè àlẹ́ arashi àbí sísọ̀kalẹ̀ gbogbo àwọn nǹkan báyìí àbí dídé ọlọ́run ọba subhanahu wa ta'ala gbogbo àwọn èèyàn olùkọ́ ní sifatu al-fi'liya al-sunna wal jama'a òun ni wọ́n wà lórí àgbọ́yé tó rinlẹ̀ látara pé wọ́n máa ń fi nǹkan tí olúwa bá fi rinlẹ̀ fúnra rẹ̀ àwọn náà wọ́n gbà pé olúwa ṣe wí nìyẹn gbígbà tó wọ́n gbà á min ghairi tahrifin òní yírò yẹn padà wípé ṣé àwa máa gbà bó ṣe wí náà ni ẹjẹ́ ká yí padà wala ta'tilin mo sì ní àwọn tako pé kò tiẹ̀ sí ni ẹ wò lápèjúwe mo dárúkọ àwọn àṣà kan àwọn náà máa ń ṣe ta'wil ta'wil tó máa ń ṣe òun ni pé wọ́n wo pé ah ọlọ́run subhanahu wa ta'ala ó sọ pé òun lọ́wọ́ wọ́n sọ pé òun ní ọwọ́ jàmíyà ń ti wọn àwọn tiẹ̀ ní kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n ní kò sí ti ń jẹ́ pé ó lọ́wọ́ ó ní kíní kò sí ti ń jẹ́ ròyìn kankan àwọn ò tiẹ̀ ń tà wọn àmọ́ àwọn àṣà ìrọ àwọn ní àwọn ò sọ pé kò lọ́wọ́ àmọ́ àwọn ò pè ní ọwọ́ nǹkan táwọn ṣe ni pé àwọn àwọ̀lá rẹ̀ àwọn yìí sí pé agbára ní làwọn pè irú àwọn èèyàn tó bá fẹ́ tú àyà Qur'an àbí hadith anabi sallallahu alayhi wa sallam tọ́lọ́n bá ti sọ̀rọ̀ ọwọ́ àwọn Asha'ira wọ́n ní tó bá ní yadullahi fawqa aydihim àwọn tó pé quwwatullah ipe agbára ọlọ́run ọba ní làwọn ó tù sọ̀tọ́ bá ní bóyá ọlọ́run ọba nínú àwọn sifatul fi'liyah ipe olúwọba ń yọnu pinnu olúwọba àrídọ pinnu lọ ayọrọdọ lẹkùn wọn ò ní sọ pé ọlọ́wọ́n bá ń yọnu nítawọn sọ ni pé wọn ní olúwọba subhanahu wa ta'ala yẹn ni pé iradatul al-in'am wọn ní olúwọba máa ń fẹ́ ń ṣe ó gbèrò láti ṣèkẹ́ iná ni tó máa tó bá ní olúwọba ń bínú alùsùn náà sọ pé olúwọba ń bínú náà ni àwọn àṣà ìrọ àwọn ní iradatul al-in'am intikam wọ́n ní ìgbèrò láti fìyà jẹyàn òun náà ni tó máa eh, as-sukh tàbí al-ghadab kúlùwọ́ bá ń bínú òun ní tó ní tó kúlùwọ́ bá ń bínú àwọn afásúnà àwọn pé kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ sẹ́yìn tẹ́yìn fi ń ṣe báyìí àwọn ẹni táwọn rò ní pé àwọn ò fẹ́ kó jẹ pé ìròyìn ọmọ ẹ̀dá mẹ́nìyàn yóò ní ń ṣe pẹ̀lú ìròyìn ọlọ́run ọba suna wọn fi ní pé wa kullu wasfin awhama tashbiha awwilha warun biha tanziha wọ́n ní gbogbo ìròyìn kullu wasfin awhama tashbiha gbogbo ìròyìn ọlọ́run tẹ́ bá ti rí pé yóò fẹ́ máa jọ tèèyàn àwílkù wọ́n ní ẹyẹ síta àwílù rẹ̀ warun bihi tanziha kẹ́ fi ṣe àfọ̀mọ́fọ́lọ́run àwọn láwọn fẹ́ fọ́lọ́run ọba mẹ́ni kọ́lọ́ àwọn tó máa mú ẹ̀rí wá pé olúwọba ní laysa kamithlihi kò rí bí ọlọ́run ọba nítorí náà ni pé a lè fi ọlọ́wọ́n bá wé nǹkan kan sùúrù eléyìí ó jẹ́ àgbọ́yé tí ó wọ́ sí ti anabi sallallahu alaihi wasallam tó mú wá fún àwọn mùsùlùmí tí àwọn sàhábà tí wọ́n gbọ́yé látọ̀rọ̀ anabi sallallahu alaihi wasallam alùsùnà wọn ò ní sọ pé àwọn ó yí ìròyìn ọlọ́wọ́n ọba tó bákan náà wọn ní láwọn pa ìròyìn ọlọ́wọ́n báwo ni lọ́wọ́ bá ṣe rí òun ní máa wádìí rẹ̀ ẹ wo lápèjúwe irú àyà tí mo mú wálẹ̀ kan wípé wà ẹlẹ́mù annallaha basirun ẹ̀ annallaha ẹ̀ sami'un ẹ̀ wà ẹlẹ́mù nusratul baqara tó ní wà ẹlẹ́mù annallaha azizun hakim azizun hakim tọ́ táwọn bá fẹ́ sọ̀rọ̀ pé olúwa subhanahu wa ta'ala ipe ọba tó jẹ́ ọba Al-Aziz ni yẹn ni pé ọba tó pé ó jẹ́ ọba abiyì yẹn ni pé ọba tó ṣe pé ó jẹ́ ọba pàtàkì àwọn wa ní à ká pé èèyàn náà ní pàtàkì ká pé ọlọ́run ọba náà ní ọba tó pàtàkì bí a ìrùkíní àwa ìtumọ̀ mi fún un tó bẹ́ẹ̀ sì ni kíní yẹn àwọn afásúnà máa ń ṣàlàyé pé kò rújú àbíká ròyìn ọlọ́run ọba pẹ̀lú ìpèrú ọba wa'lamu anna Allaha sami'an basira ọba tó gbọ́ ni tó rí ni ká ní ah, ṣé tẹ̀kẹ̀yí fi báwo gẹ̀gẹ̀ wá ni ṣe ń gbọ́rọ̀ tí bá náà ṣe ń gbọ́ lòun náà ń gbọ́ ni bá náà ṣe ń rí nǹkan lòun náà ń rí ni sọ̀hálùsúná wà jẹ́ kó yé wọn pé ìsọ pé ká fi ìròyìn tó lówó bá ń jẹ́ ìròyìn tó lówó bá ní kí ni yìí Mm. ipe ìròyìn tó wọ́n bá ní káfírin lẹ̀ yíwọ̀n túmọ̀ pé yóò wá sọ ọ́ di dandan pé a máa fi ọlọ́wọ́n bá wé ẹ̀dá rẹ̀ torí pé àwọn kankan náà bẹ tó ṣe pé inú àwa ẹ̀dá gan tó ṣe pé a fi nǹkan rinlẹ̀ fún ẹ̀dá mi nínú ẹ̀dá ọlọ́wọ́n ọba táwọn náà sì fi rinlẹ̀ fún ara wa tí nǹkan yẹn kò sì ní jọra wọn lápèjúwe àwọn náà mọ̀ pé ìsinsin lápèjúwe nìsín a sọ pé ìsìn ní ọwọ́ ìsinsin ó ọwọ́ kọ́dà aáyán ọwọ́ ǹjẹ́ a lè fi ọwọ́ aáyán káfíwé ti àwọ̀ ẹ̀dá èèyàn kò wọn bẹ́ẹ̀ sì ni a ní aáyán lọ́wọ́ ìsinsin lọ́wọ́ kọ́dà igi a tún ní igi igi lọ́wọ́ àwọn tó ní òjò òjò gan sọ pé òjò lọ́wọ́ pé owó òjò yìí ǹjẹ́ a rí ọwọ́ tí mo dárúkọ yìí gbogbo àwọn ọwọ́ ìjà ni fi wé ọwọ́ àwọn èèyàn kò jọra wọn gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà wá ní kásọpọ̀ olúwọba lọ́wọ́ àbólúwọba ń rìnà àbólójú yíwọ̀n túmọ̀ sí pé yóò wá jẹ́ pé à ń fi ọlọ́wọ́n àfi ń wé ara wa torí táwọn àṣà ìrọ̀ tó ń sá fún nípa àfẹ́ fi ọlọ́wọ́n ọba wé èèyàn sónà ní àwọn afásúnà tó bá ń sọ̀rọ̀ àwọn àṣà èmi ò tí ì rí kárí níbi tó yẹ kó wọ́n ti wá sọ pé kékeré ní àṣàyọ̀ àmọ́ àwọn jahmiya àwọn tó ṣe pé àwọn mọ̀tẹ́lún àwọn tó pọ́lọ́ ọba kò ní ìròyìn rárá àwọn tí ẹ̀fẹ́ gbọ́ ni gbogbo tí bá ń jẹ́ ìròyìn àti ìròyìn eh, sifatu sadiyya àti sifatu eh, alfi'liya àwọn láwọn ti ẹ̀ àwọn ọ̀gbà rárá níta wọn wọn ta kó tó ní pé alùsùnà wal jamaa gbogbo àwọn ìròyìn yìí àwọn wọn máa ń fi rinlẹ̀ gẹ́gẹ́ bọ́lọ́ wọn bá ṣe fi rinlẹ̀ annaha sifatun haqiqiyya àwọn tó gbà pé ìròyìn gangan ìròyìn òdodo yẹn gangan náà ni tàbá ní pé ọlọ́wọ́ bá lọ wọ́n gbà pé ọwọ́ gangan náà ni kìí ṣe nǹkan míì bákan náà àmọ́ o tàbá wọn wà ní taliqu bi jalalillahi ta'ala wọ́n kàn ní bó ṣe tọ́ sí ti tóbi ọlọ́run ló ṣe ní nǹkan tó lóun ní bilákùjú ká ní kólúwọ́ bá ní ojú àwọn ní bó ṣe tọ́ sí ti tóbi rẹ̀ náà ló ṣe ní irú ẹni tó bá ń gbà báwọn ẹ̀rí pé tẹ́ bá wo àwùjọ mùsùlùmí ẹlòmíì wọ́n mọ̀ sọ̀rọ̀ wọ́n ní ọlọ́run o ọba tá àti ẹ̀ mọbi tó ju rẹ̀ wà sọ ọba tó ṣe pé a mọbi tí ojú rẹ̀ wà ẹlòmíì ò ní ọba tó ṣe pé kò síbi tí ò sí kò síbi tọ́lọ́run ọba tí kò sí gbogbo nǹkan yìí tó ní ṣe pẹ̀lú sèfáàtì ọlọ́run ọba ni torí pé ọba subhanahu ó ní arrahmanu alil arsh istawa so wọ́n ni pé in tó kankan wá ni pé ó à ah, ní bùkátà sí ká máa béèrè pé báwo ló ṣe wà ń bẹ̀ ẹ́ ó wà lókè alẹ́ ara ṣe lókè lókè rẹ̀ ṣé ó jòkó ni ṣé ó ṣe bákan ni bá kò sí ń tọ́pọ̀ pẹ̀lú eléyìí irú ẹ̀ àwọn afásúná tó máa ń ṣàlàyé pé ìyẹn náà kò gbọdọ̀ rúyàn lójú tó bá ń sọ pé ọba ń bẹ ní ààfin rẹ̀ so á ní pé ọba ń bẹ ìyóò túmọ̀ sí pé ibìkan ni náà lọ́wà pásàmọ̀pọ̀ ọba sà ń bẹ ní àfihàn rẹ̀ àbíkọ́ àwọn ń bẹ so kò yí wọ́n sì ní dààmú làákà ìwà bóòlù ṣe wá fẹ́ dààmú làákà ìwà tọ́lọ̀ bá nípò ń bẹ ní òkè àlàáàrùsì kò ní ìdíkà wọn wá dìkà kiri bí bá olùsè wà ń bẹ bá olùsè sí ń bẹ yí wọn kàn wá wọn ń pè ní àtàkìyì tàkìyì fún alùsùnà wọn kì í ṣe wàlẹ́ àtàmfẹ́ wọn yìí tó fi wé wọn náà ní tàṣbí kan fi ìròyìn ọlọ́run ọba káfí wé ti àwọn èèyàn gangan so wa yu'minuna kadhalika bi jami'i asma'i Allahi ta'ala athabita fi nusus ash-shar'iyya alùsùnà mẹ́ nígbàgbọ́ sí gbogbo ìlànà tí gbogbo orúkọ tó lọ bá bá fi pèrà rẹ̀ nínú hadith tàbí láti inú al-Qur'an so alùsùnà mẹ́ nígbàgbọ́ bákan náà ìlànà wọn níbà al-ithbat sáà ń sọ̀rọ̀ yẹ̀ yìí يعني كل ما ثبت لله من الصفات فهي صفات كمال ìròyìn tó pé ni ìròyìn tó pé ní tábà fi ròyìn ọlọ́run ìròyìn tó pé tó ṣe pé laysa fiha naqsun biwajhin min al-wujuh tó pé kò sí ọ̀nà kankan tí àbùkù lè gbà wá síbẹ̀ ẹ máa wò lápòjú ẹ̀ tábà ń ròyìn èèyàn pé ah lágbájá ó ń rí na ti ń rí òun

ìsàlẹ̀ sàmọ́ yẹn ni ìsàlẹ̀ sàlẹ̀ àpáta kẹwú nǹkan kẹwà rí nǹkan yẹn mọ́ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí Luqman ṣe sọ fún rẹ̀ ipe ya bunayya innaha in takun mithqala habatin min khardalin fatakunu fi as-samaa aw katakunu fi sakhratin aw fi as sòyẹn ni pé kó jẹ́ pé inú àpáta lẹ́nu lè gbé abẹ́ gbé nǹkan yẹn lọ sánmà bó ṣe lè kó kéré tó Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala Ọlọ́hun Ọba rí i tó èyàn lè fi ìrìnà tọ́lọ́hun Ọba kí o fi bẹ́ẹ̀ ni ìgbọ́rọ̀ náà ó níbi tọ́ mi ènìyàn bó ṣe lè kọ́ gbọ́rọ̀ tó tẹ́lẹ̀ inú ni wa ta'ala àtẹ́ntó jìnà àtẹ́ntó súnmọ́ tọ́lọ́wọ́ bá ọgbọ́ gbogbo ẹ̀yàn yẹn kúrò kí wọ́n wà lórílẹ̀ ayé qad sami'a Allahu qawla allati tujadiluka fi zawjiha wa tashtaki ila Allah ẹnìyẹn ń sọ̀rọ̀ obìnrin yẹn ń sọ̀rọ̀ lórílẹ̀ ayé ọlọ́wọ́ subhanahu wa ta'ala ó sì ń fún ní ìsìlá tó ke al-arsh sí lẹ́yìn láti mọ̀ kí gbogbo nǹkan tí náà pẹ̀lú agbára so àmọ́ fún ara wa náà la gbọ́n ma sọ fún yẹn pé ipá rẹ̀ ọ̀kan tó fẹ́ ṣe yìí sórí pé ò lè gbé kí ní ìtóbi jù ọ lọ so tọ́lọ́wọ́n wa subhanahu wa ta'ala kò sí nǹkan tí ipa rẹ̀ tí kò ká bẹ́ẹ̀ ni alẹ́ ìzà kéèyàn pàtàkì kéèyàn ní kéèyàn nípò so a lè fi wí tán bẹ́ẹ̀ dámọ̀ nìyàn níjọ́ kan mò ń wo ẹ̀mọ̀ ń gbọ́ news wọ́n ní ní ayé Jonathan yìí ọwá lọ sọ́dọ̀ ọba kánù gbọ́dọ̀ lè kí ìgbà tó wá dé ọ̀dọ̀ ọba kánù ọba kánù yẹni pé lámìdò tó wà ń ni o pé sànúsẹ sànúsẹ lámìdò tó wà ń ó wá ìgbà tó dé ààfin ọba wa mú gbogbo àga gbogbo àga kéèké okun ẹyọ kan péré náà ló dá wà tó ń jẹ àga tó yàtọ̀ ńlọ àjòkó àga yẹn sómi pé Eh, president òun jòkó pẹ̀lú àwọn àga tó rí bákankan náà dẹ́gbà tó wá fẹ́ bá sọ̀rọ̀ kò tó wá sọ ìbò kò sí ìbò haúsá ló sọ ẹnìkan ní wọ́n translate rẹ̀ pẹ̀lú ìbò fún president so ìtumọ̀ rẹ̀ ni pé ó wá bá mi ń fi ó ṣe ọlá so Allah subhanahu wa ta'ala ti ọkọjá bẹ́ẹ̀ ẹni pé ọlá ni president náà láyé tiẹ̀ àmọ́ ìzà tọ́lọ́wọ́n ọba ìzà tí kò lè yẹyẹ láyè kan kò lè yẹyẹ ní àsìkò kan so ẹwọ ìzà ti Jonathan wọn nìsín ọ yẹyẹ láàrin ìgbà wọn so bẹ́ẹ̀ náà tí lábídọ́nà bá wà lọ sí presidential kìnìtì ẹ̀ náà fílà tiẹ̀ òun náà òun náà yẹyẹ òun náà fi ṣọlá padà tọ́lọ́wọ́n ọba subhanahu wa ta'ala ìzà rẹ̀ ìzà tó ṣe pé la yu'ridu alayhi dhul òun náà ni pé ìlànà àkọ́kọ́ tí alùsùnà máa ń tọ̀ láti fi orúkọ náà bá láti fi rinlẹ̀ òun náà ni pé tọ́nà bá fi rinlẹ̀ wọ́n fi rinlẹ̀ àmọ́ ìfirinlẹ̀ yìí yóò wá jẹ́ ọ̀nà tó ṣe pé yóò jẹ́ pé bó ṣe tọ́ sí ọ bí kama yambagi lè jalalik ní kí bó ṣe tọ́ sí tóbi ìwọ ọlọ́run kó o ní kíní ńlá àgbà kó so àmọ́ mingẹ́rù tẹ́kìyí fi ń àlèrò wádìí pípa olóṣèrí àsìlẹ́fi wétèèyàn àsìlẹ́fi jọra wọn àmọ́ kẹsàgbà pé ọlọ́wọ́n ọba olóní nǹkan yìí ó ní náà nù ibi ilẹ̀ yóò ti ma àìgbádùn ti ń dààmú àwọn mu'attilun nínú bá àwọn jàmíyà tí wọ́n ní kí

wọn wá tún ní jẹ́ kí àbùkù kó débẹ̀ bákan náà láhtimálan wàlá takdiran àbùkù tó ṣe pé ó lè wá síbi nǹkan ihtimal ìpé ó ṣe é ṣe pé ó ṣe é ṣe kíró àbùkù yóò ṣẹlẹ̀ kò sí nínú ìyàn ọlọ́run ṣàpélápò ìjú ẹlẹ́sìn tá a bá pè pé alhaj pé yẹni yahya pé lágbájá ń ṣẹ̀yìn lórílẹ̀ ayé nípa lérò yẹn nìyẹn pẹ̀lú hayi alàyè tábà ní pọ́mi ènìyàn ń jẹ́ ń bẹ láyé ń já láyè ẹ̀rí pé nínú ihtimal òní pé a wò pé ó sì ṣe kẹ́ni ìkọ́ rẹ̀ yọ rẹ̀ tẹ̀kẹ̀dírù ni pé ìṣẹ́mi rẹ̀ ti ń ṣe alàyè tí ń bẹ ohun tẹ̀kẹ̀dírù rẹ̀ ni pé yóò kù fúnjọ kádà aláwọ̀ tí yóò ti lẹ̀ máa la àmọ́ nínú ìròyìn bàtà bá ní hayyun ikú ni wọ́n bá lọ bá láàyè láti máa lẹ̀ lè mouth a gbọ́dọ̀ fi ti ń jẹ́ kí bóyá ó lè rẹ̀ àbí ó lè kágara nínú ìṣẹ̀lẹ̀ yíyẹ kò kò sí nínú ìròyìn ọlọ́wọ́ so bákan bí yóò padà ni gbogbo ìròyìn tá a bá ń sọ ipe ó ṣe é ṣe tí a bá dá lágbára ni ẹ̀ tí a bá níyàn lágbára ni nǹkan bí ń bẹ tí eh, ipa rẹ̀ ọ̀mọ̀ ní ká tọ́lọ́wọ́n bá kọ́ kò sí tìmáàlù rẹ̀ kò sí tẹ̀kadìrù rẹ̀ nínú àwọn ìròyìn ọlọ́wọ́n bá tó ní pé gbogbo tí bá ń jẹ́ yẹni kàmáàlì yẹni gbogbo tí bá ń jẹ́ pípé yányá náà lámọ̀ fún ìròyìn ọlọ́wọ́n bá irú ẹni yẹn òun ló mọ ìròyìn tó pé nípa ọlọ́wọ́n bá ẹni pé ta bá ń sọ pé nípa àwọn pé ká máa ròyìn ọlọ́wọ́n bá pẹ̀lú ìròyìn tó pé ká fi fún un pípé àgbọ́dọ̀ rí láì fi kankan lórí ọ̀rọ̀ níbẹ̀ lè ti rí pé tí nǹkan kan bá ti ń ṣẹlẹ̀ sí wọ̀ tí nǹkan kan ń ṣẹlẹ̀ sí ọ wọ́n máa ń pe à ipe àbí ah, kíni wọ́n ń ṣẹlẹ̀ ìtàwọn apálákéde àwọn tó fi wá mọ̀ wọ́n pé à àbúrò ikú lọ́dún tí wọ́n ti fún mi yìí lọ́dẹ̀ wú sí ọwọ́ ara rẹ̀ wò tó bá ti rí ibi tó bá sẹ́rí ẹ̀yìn rẹ̀ sí mọ́yányán kọ̀dá ẹ̀mí

kò lè parí sára yẹn ara nìkan bí gbogbo tí ń jẹ́ ìkẹ́ ọ̀rọ̀ ọba náà wọ́n fi kí wà ní kí ọ̀rẹ́ dú ní ìmọ̀tàlọ́hí látọ̀ ìṣòwà ẹ lè kà tán ó mi pé ìkẹ́ yẹn kò lè pín sára yẹn ìdí ó fún ọ ló yàtọ̀ fún tó fi nìyẹn so wọ́n ṣe rí problem gangan tó ipá yẹn fún wa ní wàhálà tẹ́lifí padà máa rò pé àbọ̀lọ́run yóò sànù wọn ni síbi nǹkan bíi mẹ́ta méjì péré àkọ́kọ́ ni owó ẹlẹ́kejì ọmọ kọ́lẹ̀ ń tọ́ ọmọ aláfíà sí kẹ́ ọmọ gbogbo wọn ni ẹ̀rí jẹ́ ní kò ní ọlọ́nkẹ́yìn ẹgbẹ́ ìsinmi àdúnjẹ jẹ́ ní pé ọlọ́nkẹ́yìn kò ní rántí pé aláfíà ah, mẹ́rin tòun ò ní rántí rẹ̀ àbí àwọn ọmọ sàánù yìí náà àwọn orí olùgbọ́dọ̀ àtọ́dún ti ń dà mú lórí ọmọ yóò sì lọ́nà sàánù mi kódà kò gbọ́dọ̀ mọ́ jáde nínú ẹnu yẹn pé ọlọ́run ò ti gbàdúrà lágbájá tẹ́bá ní kí ni ọlọ́run ti gbàdúrà rẹ lọ́rọ̀ yorùbá kì í bí wọn ní yẹ báwọn kò gbọ́dọ̀ mọ́ jáde kọjá àṣẹnu tó lágbára gan ọdọ ọlọ́run gbàdúrà rẹ irin àbí orin tó béèrè àdúrà ó béèrè kọ́lọ́ ìjọ pé ìfọ́lọ́run jẹ́ kí wọ́n rí tí mo fẹ́ rí yíó kí ọkùn fẹ́ wò kí àbí jẹ́ ń sùn kí ọjẹ́ jẹ́ ń sùn kí n tó ọlọ́run jẹ́ rọrùn sùn ìsún yẹ́ rọrùn ìsún ọkẹ́ òkò fẹ́ sọ ọkẹ́ sùn náà ni kan ẹ̀gbọ́n mi kankan ni tá a bá fẹ́ sùn báyìí ó lè wà lérí èmi báyìí máa ti gbẹnu lé bẹ́ẹ̀ gbẹ́ ń ìfìlọ náà rùn so ìmọ̀ wá gbọ́ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ yóò máa pò sí gẹ̀rì bàtà ìlú ti sùn ní ìsìn àpá inú sí ti sùn náà rùn ìkà máa gbọ́ sùn lọ ah, a jẹ́ pé ìkẹ́ ọlọ́run àkàn tó tó ṣe fún ẹgbẹ́ mi yìí ló tó ṣe fẹ́ mi yìí so bẹ́ẹ̀ ni ìkẹ́ ọlọ́run bá ṣe pọ̀ ṣe tó ń kálukú ìkẹ́tọ̀rọ̀ òfin kò fún mi ilé òfin mi lélẹ̀ kò fún lágbájá lélẹ̀ yìí ẹlòmíì ìkẹ́ tí kò gbọ́rọ̀ ló tiẹ̀ tẹ́ bá ń sọ̀rọ̀ yóò ní mo gbọ́ tán sọ̀rọ̀ ẹ̀yin tẹ́ wà lẹ́gbẹ̀rẹ̀ ní pé àkíní ń sọ̀rọ̀ àná mo gbọ́ àná sọ̀rọ̀ mi tẹ́ bá sì débẹ̀ lóòótọ́ ẹ̀ sì fi wọ́n sọ̀rọ̀ lóòótọ́ rẹ̀ so bẹ́ẹ̀ náà ni ẹlòmíì tó jú tó bá wọn kaba lọ́kàkàn ọ̀gá ní lágbájá ní mọ̀ yàrá mi ni àpò ló ṣe rí bẹ́ẹ̀ rẹ̀ àwọn ọ̀nà àwọn ilé ìjìnà púpọ̀ ju àmórí ni so ìkẹ́hùn ó lágbára ni bẹ́ẹ̀ ni ọlọ́run ṣe kẹ́ èèyàn lórí sí ẹlòmíì tó bá ti wá ló ló gbà pọ́ lọ́hùn kò kẹ́hùn so ustaz wọn sọ south dawud tí mo ní kọ́ rẹ̀ mìíràn wọn ni ṣe rí bó ṣe káwọn ọmọ ẹ̀dá mẹ́rin ká gbọ́ àánú àtàwọn ìkẹ́ tọrọ bá mọ fún àwọn èèyàn yìí tó yẹ pé n tó bá fún wa ká yọnu sí i tí ò bá fún wa ká má bànújẹ́ ká sì má bùlé mọ́ ọlọ́run wa wọ́n ló dà gẹ́gẹ́ bí ẹni tó ṣe pé ó ní àwọn nóòtù owó oríṣiríṣi ó ní five hundred ó ní one thousand ó ní two hundred ó ní hundred ó ní two hundred ó ní ó ní gbogbo owó nàìjíríà ó tà nínú ló ní lọ́wọ́ ó wá ní gbogbo owó yìí níbi ṣe sàrà ni ó wá kó jáde ó wá lọ sọ́dọ̀ àwọn àlùmọ́ǹjì àwọn tó máa wọn bára ó wá fílẹ̀ one thousand ó fílẹ̀ five hundred ó fílẹ̀ two hundred ó fílẹ̀ one hundred ó fílẹ̀ two hundred ó fílẹ̀ one hundred ó fílẹ̀ twenty ó fílẹ̀ ten ó fílẹ̀ five so ní sì lọ ǹjẹ́ nìkan lè fara pa pé àwa pínlẹ̀ fíìmù ní pínlẹ̀ fíìmù ní five naira ṣe pé tó wù èmi ni mo fún ọ pé mo lówó mi so bẹ́ẹ̀ ni tọ́lọ́ ọba subhanahu wa ta'ala tó wá fún oníkálukú tí wá túmọ̀ sí pé bí mo ṣe fún eléyìí ní fifty mo fi lè tí mo wá nífẹ̀ẹ́ nìkan ní sẹ́nìkan jẹ́ fámìlì nínú àwọn ìbára wọn kò sí so bẹ́ẹ̀ ni ó ṣe gbọ́dọ̀ yéèyàn ní bí wọ́n bá ṣe jẹ́ Ar-Rahman rahma ọlọ́run ọba tí mo ń pè ń fẹ́ ní bọ́ọ̀dì ní kì í ṣe pé bóyá ẹni tó fẹ́ràn ní abẹ́ tí ò fẹ́ràn ní. tó àlù súnà ọ̀lùjàmọ́ a ìlànà wọn àkọ́kọ́ nípa ìfi orúkọ ọlọ́run ọba rinlẹ̀ òun náà ní eléyìí. sọ́bà kan náà kọrin kó ń fi iná fi ìlànà àlù súnà tó ṣe pé òun náà ní ìlànà tó yẹ kóró tó lálàáfíà òun náà ní tó bá tún fẹ́ sọ pé olúwa ọba kò ní kíní tó fẹ́ negéètì nǹkan fọlọ́run yẹn pé òun náà ni nàfíù máa nà fa Allahu àìlàsì nítorí ọba ti ní pé èmi ò ní alùsùn ọgbà pé ọlọ́run ọba ò ní náà ni bóyá fi kitabihi nínú al-Qur'an láti rí ni àbí nínú hadithi láti rí àwọn ànábì sallallahu alaihi wasallam min as-sifati bóyá ìròyìn tó jẹ́ ìròyìn àbùkù ní ọlọ́run ọ̀fẹ́ tó bá tí lóhun ní azulmu àbùsí ọlọ́run bá ní àìbáàdì inni haramtu zulma ala nafsi ìlàbùsí ní sábùsí fún tó ẹ̀yà nínú àwọn ọ̀rọ̀ yorùbá tá a máa ń sọ yìí ó ní èdè pé ọlá kìsì ẹni ló lóun ròyìn ọlọ́wọ́ ọba wọ́n ní ọba òkú mi ẹsẹ̀ dásílé ẹran òkú imí ẹran dásílé ẹsìn ọba hún ọba hún hún hún à eléyìí rédèrèdè tó burú púpọ̀ jù ní ìtumọ̀ òkú mi ẹsẹ̀ dásílé ẹran òkú mi ẹran dásílé ẹsìn ìtumọ̀ sí pé alábùsùn ń jẹba wọn màdàrú adarú gbùdù sílẹ̀ sòsínà kíní yìí ó burú bẹ́ẹ̀ kódà àwọn tó máa ń wó tó máa ń ròyìn ọlọ́run ọlọ́run ó rò sọ̀rọ̀ tó máa ń wó àbíkẹ́ ọmọ ní aláyà gbàǹgbà sọ́nà mi lẹ́ ń pè ní ọba ọba gbàǹgbà ọba bàyà gbàǹgbà ah lélẹ́yìí kìí sí ròyìn ọlọ́run ọba tó tó bá ń pèyàn náà ní aláyà gbàǹgbà kéèyàn náà wò nínú èdè ebú ni àbùkù ni tó ní pé ntọ́lọ́mọba tí lóun ò ní tó alùsùn náà máa ti kọ́ di thubut kẹmẹ́rin dídà sífàtì mú fi àìlú àìdọ̀wọ̀jẹ́ alùsùn náà wọ́n máa wá fi ìròyìn tó bá jẹ́ ìròyìn tó jẹ́ ìròyìn dọ́gbadọ́gba ìròyìn tó pé ni wọ́n fi rẹ̀ fọ́lọ́run nígbà pé wọ́n wọ́n fi rìnlẹ̀ fún ọlọ́run ọba gbogbo nǹkan tí wọ́n bá ní kọ́ wọn ní tó jẹ́ nǹkan àbùkù alùsùnà wọn gbọdọ̀ jìnnà sí àbí nǹkan tó ṣe pé kò tiẹ̀ lẹ́tọ̀ ọlọ́run yìí ṣe tọ́lọ́run hàn rẹ̀ fúnra rẹ̀ tòun náà ni pé nǹkan yẹn olúwọ́bọ̀ ọ̀fẹ́ nu. àwọn alùsùnà wal jamaa káfílẹ̀ máa bí wọ́n ṣe ka al-asma wa sifatu kún sí ìtakùn ọmọ ní agbára fún ẹni tán bá rí tí máa ń dẹ́ ìdẹ́kùdánwò nípa ìròyìn ọlọ́wọ́ wa ẹ wo àwọn jàmíyà tí mo sọ ẹni tó dá ìròrí wọn kalẹ̀ jaham bun sọfwan òun ló dá ìròrí yìí kalẹ̀ ìgbà tó wá gbé ìròrí lárugẹ ara tó wá gbé lárugẹ tí ìròrí òun lágbára òun ní ja'adu bun dirham ja'adu bun dirham yìí ìgbà tó ń gbé ìròrí yìí ìṣọ̀wọ́ tó fi ń gbé ní arugẹ lágbára tó ṣe pé àwọn ọ̀rọ̀ tí ń sọ tí Imam Ibn Qayyim tó padà sọ́nà nìyà wọn idh qala laysa idh qala Ibrahim laysa khaliluhu ó ní anábì Ibrahim kìí sọ̀rẹ́ ọlọ́run torí tí ń tí wọ́n ní pé àwọn afẹ́ jẹ́ àwọn alábòsí wọ́n máa ń nígbàgbọ́ pé àwọn gan pípé gbogbo ọ̀nà tí ọ̀rọ̀ wọn bá gbà jù ní àkírí àwọn náà làwọn fi di gbogbo ọ̀nà làwọn wà làwọn fi di ní tó bá débi pé tó fi takò pé àwọn ọmọdé Ibrahim kìí ṣe kàlẹ́ Ọlọ́run ìyẹn ni pé ọ̀fẹ́sì náà fi yóò sífàtúlì àlẹ́kọ́lá àwọn sífàtúlì màhábà ìpọ́nà ọmọ fẹ́ràn nǹkan máa fẹ́ràn yàn ọfẹ́ sí náà fi rẹ̀ so ó lọ́rọ̀ pé òun ka Qur'an ọlọ́run sì ní pé wọ́n ti dákọ̀ọ́ lọ́wọ́ Ibrahima kọlìlà wọ́n sọ pé ilé nǹkan wọ́n ní Ibrahim dá kìí sọ̀rọ̀ ọlọ́run sọ wọ́n bí tí ìdákúdá rẹ̀ tó padà hàdé tó hàmẹ́lé ó ní Ibrahim ìsìn ọ̀rọ̀ ó ní kàlà wọ́n dá Musa kàlí mùdáni ó ní bẹ́ẹ̀ náà ni Ànábì Musa náà òun náà kìí ṣe tí ń bọ́lọ́wọ́ bá sọ̀rọ̀ òun ló lédi wọn náà dé pé tó fi ní pé al-Qur'an makhluq tó wọ́n ti mọ̀ pé táwọn bá ní al-Qur'an kalamullah mana thabata lillahi sifatul al-kalam wọ́n ní ajẹ́ pé ìròyìn ọ̀rọ̀ sísọ ajẹ́ pé ń bẹ fọ́lọ̀nù wọ́n ní aláàlẹ́gbà kí wọ́n àwọn ayà táwọn ọgbà kó lélẹ́ yìí ṣẹ́kúrú ẹ̀ náà ń ṣẹlẹ̀ lásìkò yìí irú rẹ̀ ń ṣẹlẹ̀ ní tí wọ́n bá rí páwọn ọgbà gbọ́ wọ́n sì ní ẹni fẹ́ ọwọ́ kíni so ó kò ń ní àkídà tiẹ̀ kò sì fẹ́ sọ publicly kó ní ẹlẹ́sàn yóò bùkọ́ rí dànù tó wà wọ́n pé ọwọ́ ti wọ́ àdìsí yẹn nìyẹn so irú ẹ̀ náà ni àwọn àwọn tó jẹ́ bàbá ńlá rú ẹni wọn àwọn náà ni àwọn jàmílà yìí lára táwọn náà rú nù tọ́ntọ́ntọ́ nù bàlá àtọ́lú mílẹ̀ òṣìṣàmì àwọn àtìlẹ̀ rírà wọ́n padà bá dé pẹ́ ní kò sọ́nà ní sọ́nà wàlá àṣà àlùkù ní rahman ó ní kọ́lá yàrá ṣe ọlọ́wọ́ bò sí mi rárá wà ní fọ́ kalama rabbi jalla wọ́n ní ọlọ́wọ́ bá kì í sọ̀rọ̀ وقضوا له بالخلق والحدثان وان يرونه ونبره ونبتبره قالوا وليس لربنا سمع ولا ولا ابو التي كنرنا ولا وجه فكيف يدعان كل جو بولس بلو في اواني الله بالله كل سكولو كا سواء عقلون nígbà tí kìfìlẹ́kẹ́fìlẹ́ ọlọ́run àfàsúnà máa ṣe máa ń ní agbára lórí ọ̀rọ̀ asma wa sifat ضحى بجعل خالد القصرى يوم ذبائح القربان Imam Ibn Qayyim wọ́n ní tí khalifa wa ṣe ń jọun khalifa tí ó wà lásìkò Ja'd ibn Dirham ó wà ní ẹlòdì bá ń wá ọkùnrin yìí wá lọ́tọ́ wá wáyé wọ́n wá ní kó máa sọ tẹnu rẹ̀ ó wá sọ ẹ̀yìn àdéhùn jáwọ́ kò níbi tó ṣe yẹn ah, ní àárọ̀ òun jáwọ́ kí tó wọ́n kù sínú ṣe fún bídí àmì náà wí bẹ́ẹ̀ pé táwọn tó wọ́n kù sínú pé a tí wọ́n ti dé tó ń lọ nu o kọ́ra kí gbogbo yín kẹ́ padà èmi ò ní padà o tó bá tí nǹkan àwọn kiri ìwà láì mímí sí lọ síbi àwọn tó máa ń dá bídí àlẹ́ ẹ wúrò jàmátá nìsín ẹ wo gbọ́dọ̀ gbọ́ kúlù yìí náà àlàyé wọ́n tẹ̀wá rí pé wà tó rí pé aláyé òjò àwọn kílẹ̀ àmọ́ onítorí náà kọ́dà ẹ̀kẹ́ fi mílẹ̀ akídà tèmi tèmi wọn bá sọ̀rọ̀ ọ̀hán tẹ́bá tó ní àdínsọ àmì òwe pẹ̀lú kò sọ́kè pẹ̀lú sọ àbàkẹ́kà so ń dé ojú ibi táwọn onífẹ̀ẹ́ nu ti máa ń dé gẹ́gẹ́ nu torí gbàtẹ́ la ń kọ́ ní ẹ̀rí ẹ̀rí ẹ̀rí ẹ̀rí ẹ̀rí gbàtọ́ láti ẹ̀rí fọ́ lérí tán ó ìyẹn ni pé ẹ̀yìn kíni ẹ̀yìn khalifa wọn sọ pé ẹ̀yìn èèyàn dọ́ṣù dọ̀ṣàyàkùn ẹ̀ takọ́bẹ̀lọ́ lọ́ọ̀bù mi ẹ̀ lọ́ọ́ lè pa ẹran tí wà ní ọdọ́ṣì bí jáàlì ó ní jáàlì náà lè yóò fi pa ẹran lónìí ní ká fi láwọn apá súnmọ́ máa ṣe máa ń lè má àwọn tó bá ń jẹ àwọn tí wọ́n ń dàdàkudà lẹ̀ sínú ẹ̀sìn ọlọ́wọ́ ẹ wọ̀rọ̀ àsùnmọ́ wà sífàtì láti máa bó ṣe lágbára tó pé yẹn gbọdọ̀ gbọ́ fún èyí ni o ìgbé síbi tí ọ̀dà wọ́n sì padà wọ́n dè lọ wọ́n dè lẹ́sẹ̀ wọn á du ṣàkàlà dọ̀kí yẹta kún lọ sọ ìṣòro lẹ́sìn lílà ìdáwọ̀ká min àkè kàbáyé yẹn pé ṣẹ́kù ìmáàmù Ibn Qayyim Ibn Qayyim wọ́n ní á ah, ìwọ kàlífà yìí ẹran tó pàjọ yìí ah, ẹran yìí dáa ojú arákùnrin yìí dáa torí pé tó ń rẹ̀ ń ṣe ọkọjá nǹkan tó sí fún wọn so tó ní pé ibi láti mọ̀ pé wọ́n sún wọn ẹni wọ́n máa ń ṣe nǹkan tó lọ́wọ́ bá bá wọ́n gbé jìnnà nǹkan tó lọ́wọ́ bá ní òun gbé jìnnà fúnra wọn tó lọ́wọ́ bá lóun ṣe òun ní sọ ń ṣe tó bá lóun ṣe náà wọ́n lè máa ń ṣe ó dá nípa ọ̀rọ̀ al-asma wa sifat kéèyàn mọ àwọn bíi píríncípù díẹ̀díẹ̀ ẹni pé àwọn qawaid tó ṣe pé náà ni àwọn alùsùnà máa ń lò àkọ́kọ́ ni pé asma'ullahi subhanahu wa ta'ala kulluha husna gbogbo ìròyìn gbogbo orúkọ lọ́rùn a gbọ́dọ̀ mọ̀ pé orúkọ tó dáa ni gbogbo ẹ̀yàn yán orúkọ tó dáa ni turukpọlọ ni walillahi al-asma'ul husna fad'uhu biha ó ní mo ní àwọn orúkọ olúwa ní mo ní àwọn orúkọ tó dáa وذلك لأنها متضمنة لصفات الكمال لا نقص فيها بوجه من الأوجه من الوجوه يعني pé kò sí ọ̀nà kankan tí a fi lè rí àbùkù níbi ìròyìn ọlọ́run ọba sọ ní pé mùsùlùmí gbọdọ̀ nígbàgbọ́ pé gbogbo ń ta bá ti gbọ́ pé orúkọ ọlọ́run lélẹ́yìí kágbà pé orúkọ tí ó dára ni tó bá jẹ bọ́lọ̀ wà ló fi rìnlẹ̀ fúnra rẹ̀ tàbí ìròyìn tábà ti gbọ́ pé olúwa ló fi rìnlẹ̀ fúnra rẹ̀ kágbà pé ìròyìn tó tó dáa ni ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé asmaullahi al-husna la tadkhul tahta asrin wala tu'addu bi'adadin mu'ayyan àwọn orúkọ ọlọ́wọ́n bá ta ló rẹwà yìí ẹnì kankan kò lè máa iye tí ń jẹ́ ẹni púrúkọ yẹn pọ̀ kò ló ń kà kí ni ẹ̀rí eléyìí àdísì ibn Mas'ud radiyallahu anhu níbẹ̀nu àwọn àtikáàbù tí Ànábì sallallahu alaihi wasallam tó kọ́ wa ipe ma asaba abdan hammun wala hisnun ipe ìbànújẹ́ àbí ẹ̀dùn ọkàn kan tó bá ṣẹlẹ̀ sí mùsùlùmí faqal tí mùsùlùmí wá sọ pé allahumma inni abdik ipe ọlọ́run ẹrú rẹ ni mo jẹ́ wọ́bùnà abdik ọmọ ẹrú rẹ̀ ni mo jẹ́ wọ́bùnà amatik ọmọ ẹrú rẹ̀ lóbìnrin ni mo jẹ́ nàṣíyẹ́tì bìyẹ́dìk nàṣíyẹ́tì bìyẹ́dìk ìkápá mi ìyẹn ni pé aṣọ orí mi ń bẹ lọ́wọ́ rẹ̀ ọlọ́run ọwọ́ ọlọ́run ẹni pé sífà nìyẹn mẹ́ẹ̀dín fìyà hukmuk ìdájọ́ ọwọ́ ọlọ́run ọba ní tó bá fẹ́ kú ṣẹlẹ̀ náà ni ó ṣẹlẹ̀ lérí mi adilun fìyà qada'uk gbogbo ìdájọ́ rẹ dọ́gbadọ́gba ni ó yé mi kò yé mi déédéé ni lọ́dọ̀ ọlọ́run wa kò sí ètò ìṣàkóso mẹ́ nínú ìdájọ́ ọlọ́run tí ẹ bá sọ gbélé ìtàn kí wọn ni asálùkà bi kulli ismin huwa lak pé mo bẹ̀wọ́ ọlọ́run pẹ̀lú gbogbo orúkọ rẹ sammayta bihi nafsak tó pé wọ́n lọ sọ̀rọ̀ rẹ bẹ́ẹ̀ aw allamta bihi ahadan mẹ́lẹ̀ ìbáàdì àbíwọ̀n ló ti kọ́ ẹnìkan nínú àwọn ẹrú rẹ̀ àwísà sẹ́rìtàbí fi ìlú rẹ̀ ìlẹ̀ àbí tó ṣe pé wọn náà lọ mà á so ó túmọ̀ sí pé orúkọ ọlọ́run ọba ó kọ tí ẹnìkan lóun mọ gbogbo ẹ̀ tányányá ni sọ wọn afọwọ́ ṣàlàyé wípé káwọn ní ọ̀dà ìpàtẹ́ ní pé orúkọ orúkọ ọlọ́run ọba kò ní òǹkà hadith tó wá lálàáfíà tó wá ń kọ́ tó sọ pé inna lillahi تسعة وتسعين اسما إلا واحدا مئة إلا واحدا من أحصاها دخل الجنة tí Ànábì ní Olúwa ní àwọn orúkọ orúkọ yìí ọ̀kan ó di ọgọ́rùn yẹn ni pé àádọ́rùn àti mẹ́sàn-án Ànábì wá ní man ahsaha ẹni tó bá sọ tó mójútó dakhala al-jannata ẹni yóò wà al-janna so àdìsí wa ń kọ́ pé ó ní 99 sọ afọ́ wa ṣàlàyé pé ìdárúkọ 99 yìí kò túmọ̀ sí pé gbogbo orúkọ ọlọ́run ọba náà ni ọlọ́run ọba ń sọ bal qusara amrihi ad-dilala ala fadilati ihsa'i hadha al-adad min asma'illah nítorí wọn bá ẹni tó bá ṣàmójútó ninety nine nínú orúkọ ọlọ́run kò túmọ̀ sí pé àwọn orúkọ míì kò tó sí mọ́ alimami Nawawi rahimahullah wọ́n ní falmurad wọ́n ní ìtumọ̀ rẹ̀ ni pé ìtumọ̀ hadithi yìí al-ikhbar an ó ń fún wa níròyìn pé èèyàn wà al-janna bí ihsahiha pé tí yẹn bá sọ tí yẹn mójútó la ikhbar bi hasri asma' kì í sì pé ń sọ pé iye tí orúkọ ọlọ́run ọba iye tó jẹ́ nù. náà nínú àwọn kọ́ìdà ẹlẹ́kẹta tó pé ni ó jẹ́ ìgbẹ̀yìn òun náà ni pé asmaullahi tawqifiyya gbogbo orúkọ ọlọ́run ọba tawqifiyya orúkọ tó ṣe pé a gbọ́dọ̀ ṣe sùúrù kárí tí ẹ̀ rí ni kọ́mọ̀ kí ọlọ́kàn ronú lọ́kàn níjẹ́ máa pe ọlọ́run bàbá yìí ọgbọ̀dọ̀ wá látinú alkùrán àti súnà nabi sallallahu alaihi wasallam tó gbà àwọn ìròyìn tí àwọn èèyàn máa ń fún ọlọ́wọ́n ọba àbáwọn orúkọ táwọn èèyàn máa ń fún ọlọ́wọ́n ọba ní fún náà ni kọ́lá ètò bá wá nínú hadith tó jẹ́ hadith tí kò lẹ́sẹ̀ lẹ̀ tó gbígbà tó wá dìrẹ́ orí tó wà nínú Sunan Tirmidhi tó sọ pé asmaul so àdìsó bá wá àdìsó tí kò lẹ́sẹ̀ lẹ́yìn so àwọn orúkọ kan bẹ tó ṣe pé kò sí tẹ́bá wọn náà Al-Qur'an tẹ́bá wọn náà hadith Ànábì sallallahu alaihi wasallam wọ́n yẹ lè rí kó ṣe pé ká ní pé ọlọ́wọ́n bá ló pé lára bẹ́ẹ̀ àbí kó jẹ́ pé Ànábì sallallahu alaihi wasallam ló pé ọlọ́wọ́n ọba bẹ́ẹ̀ so ní pé làákàyè kò ní ń ṣe pẹ̀lú orúkọ ọlọ́wọ́n ọba àti àwọn ìròyìn ọlọ́wọ́n ọba. هذا وصلى الله على محمد وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته قد أقرفهم الله سبحانه وتعالى lẹ́yìn ìgbà náà ti dúpẹ́ fún àwọn stars wa tí wọ́n fi ọwọ́ olówó ibi bá wa sọ̀rọ̀ tó bá jọ ẹjọ́ yẹ kí wọ́n gbé náírà yẹn kọjá kí wọ́n bá fi owó sínú gbogbo àlefisẹ́bí ńlá gẹ́gẹ́ bá yìí sọ pé fúgàmù nǹkan tó ní bùkátà sí owó ni ẹ̀wọ̀n lánàá tó ṣì wà níbẹ̀ tó ṣe pé àwọn àfáàwọ̀ wá ní ìtòsí afáàkọ́ pé wọ́n wá láti èkó àwọn náà ní south africa èyí tí ó bá sọ̀rọ̀ ní àárọ̀ ó ti àwọn àfáà tí ó kù ọ̀nà jíjìn ni wọ́n ti wá ẹ jẹ́ kí wọ́n bá dáwó sí kíní ẹ̀ báwọn náà wá fi àyè question and answer lẹ́ẹ̀dá ìmísìn àwọn èèyàn ti ń kọ ìbéèrè wa àwa tí àrá ìbá dáhùn ìbéèrè wa ní ẹ̀kọ́ yẹn pàtàkì sọ ìdábí afọwọ́dù fún ọ náà ni àwọn ọ̀rọ̀ fún ó nípa ṣe ń pe ọ̀rọ̀ ọlọ́kọláya olùfà títí ẹ̀kọ́ níṣàlá a máa máa bèèrè àwọn kọ́sìtì lọ́wọ́ ìsáàtì wa nísìn náà alákọ̀ọ́kọ́ ní bèèrè tí wọ́n bèèrè wípé a máa ń gbọ́ táwọn èèyàn máa ń sọ pé ṣé wà lóko lọ́wọ́ ni yáhùwà yáhùwà láhùwà ìláhùwà ẹ̀yà àti wọ́nìwọ́nsẹ̀ láìlá ilá ọwà náà náà alhamdulillah salatu wasalamu ala rasulillah wa ala alihi wa sahbihi wa ala ọlọ́wọ́ bá kú kó ṣàánú fún wa àwọn nǹkan tí irú ìjòkó yìí tí ó bí fún wa ní àǹfààní náà ní eléyìí ìpè olúwọba ní yáhùwà kódà nínú èdè lárúbáwá kò ẹni tó bá kọ́ lọ́wọ́ ọ̀bíyà so kò sínú ẹni kò sí kàtẹ́fẹ́ gbèrú léyìí wọ̀ kí wọ́n máa pe domir yẹni pé pronoun kí wọ́n wá kí wọ́n kó tó wá máa pe nìdá sí si, domir bí wọ́n fẹ́ gbélé yìí wọ̀ yahuwa ah so kò jọra rárá so olúwọ́ bọ̀ òkúra rẹ̀ ní pé so gbogbo àwọn àyà tó wá huwa Allah huwa dọ̀míìrù ni tó pé kò túmọ̀ sí kó jẹ́ pé ọlọ́wọ́n bá gangan ni ń jẹ́ huwa gbogbo tó bá ti jẹ́ abo àti bá ti jẹ́ akọ náà ni huwa so kò sí nínú orúkọ ọlọ́wọ́n ọba rárá so ká jìnà sí káwọn bá wọn dárú àṣà wọn náà ya huwa ya mẹ́lá huwa ẹ̀dá kùnà ya mẹ́lá huwa ẹ̀wọ́ bá tó ṣe pé wọ́n wá tó ṣe pé wọ́n yẹn tó ṣe pé kẹ́ẹ̀kẹ́ ní wọ́n lè túmọ̀ rẹ̀ yahuwa wọ ìrẹ́ ìrẹ́ òun náà ọlọ́run kó sàwọn fún wa kò sí ẹ̀rí fún ilé ẹ̀ka jìnà sí dẹ́ńtà bá sì gbọ́tà òyìn bá ń sọ̀rọ̀ ẹ̀ lẹ́nu ká máa ṣọ́ wọn lára eléyẹlẹ́ kejì wọ́n ní kí ni ìgbàgbọ́ àwọn oníṣúfí nípa àsùnmọ́ òláàgbé wàsífàtì wọ́n ní kí ni ìgbàgbọ́ àwọn oníṣúfí òyìnbó. ìgbàgbọ́ àwọn oníṣúfí àwọn nígbàgbọ́ pé àwọn ìròyìn àtàwọn iṣẹ́ tí ọlọ́wọ́n bá máa ń ṣe èèyàn náà lè dérò pò tí irú pò yẹn òun náà ni wọ́n ń pè ní kótóbó àbí gauss ní gaussiya ní kùtùbíyà àwọn kùtùbàníyà so wọ́n gbà pé ẹni tó bá ti dé ipò gaussiya ní kùtùbàníyà irú ẹni wọn gangan ni ẹni tó pé ń ṣojú ọlọ́run tó ké gbogbo iṣẹ́ tọ́lọ́run bá máa ń ṣe nínú àwọn iṣẹ́ tó pé iṣẹ́ rùbùbíyà ni o àti rùbùbíyà tó pé kò rújú gan máa kẹfìrí lójú à ń gbà pé irú ẹni wọn lè ṣe so bóyá bí ká fúnyàn ní àrísìkì so bí ká sọ pé afẹ́ fúnyàn ní ọmọ afẹ́ fúnyàn ní ẹ̀yìn kẹ́yìn rẹ̀ ogún wọ́n gbà pé gbogbo tó bá fẹ́ gbà gbogbo tó bá fẹ́ ṣe fúnyàn náà ni náà ni ọmọ ṣe irú rẹ̀ ní kẹ́rọ ọ̀rọ̀ yẹn bá lè yé dáadáa irú ẹ̀ ló wà níbi ẹgbọ́ ọ̀rọ̀ kan gbajúmọ̀ tó ní ìbádàlá rijalallah àìnúnná bíyànwó lillah so ẹ wà ẹ̀yin lèyìn ó fi rí nǹkan tí yẹn bá ń fẹ́ ẹni tẹ́ ẹ bá fún náà ni ó ní ẹni tẹ́ ẹ bá fún kò lè ní so ìtumọ̀ rẹ̀ ni wọ́n ń pè ní pé àwọn ẹni tí wọ́n ti dépò algauzi àbí kòtòbí àlọ́dọ̀ àwọn onísúfí so wọ́n gbà pé gbogbo iṣẹ́ tọ́lọ́ wọn ṣe àti gbogbo àwọn ìròyìn tọ́lọ́ wọn ní kọ́lá ẹ̀fún rẹ̀ lómi ìbúdó pé wọ́n náwó ṣe wọ́n báyìí pé àǹtà àǹtà láàwù àǹtà so ń bẹ bẹ́ẹ̀ tó kí wọ́n náwó sọ báyìí inú ṣé wọn náà súnmọ́ dùn bá ọmọ yìí wọn ti dá màkàmà wà yìí máa púpọ̀ jù nísìn wọn ti mọ màkàmà ta wà ṣùgbọ́n tó pé tí ń polongo náà nù so ana min ahawa wa min ahawa ana so ẹnìkan ní sọ pé òun o òun fẹ́ràn ọlọ́run àmẹ́rin tó òun fẹ́ yẹn náà òun ti dì í ẹni òun náà òun náà ti dòun wáyé dá absorta òun absorta ni wọ́n ìsá ọ̀tọ́rọ̀tà ní àbúsọ́rọ̀tà tó bá ti rí èmi lórí tó bá sì rí èmi náà òun náà lórí so rẹlẹ́ yìí tí ó burúkú pọ̀ jù nínú àdìsọ́kàn àwọn oníṣòfin ọmọ pé ní alìṣẹ́lórí so ó burú gan so ìgbàgbọ́ wọn nìyẹn nípa àwọn ènìyàn ọlọ́wọ́ ọba náà. na abẹ́ kí àwọn òṣèlú wọn kàn náà fọwọ́ ju pẹ́sàn sí òkè èèyàn kan ní òun ní lecture kan online tó máa ń gbọ́dà yìí sọ́jọ́ online wá ní wọ́n báwọn ẹgbẹ́ àwọn àsọ́ online ninety tí wọ́n máa sábà gbé kí ẹ gbé kó gbé gẹ́gẹ́ bí àwọn kọ̀ọ̀kan tó wà bẹ̀ tó kò sí mẹ́rin ló ṣe tọ́ ní bí àwọ̀ṣí àsọ̀kúrù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló ṣe ìtọ́ ní àwọn nǹkan yẹn. bẹ́ẹ̀ ni ó pọ̀ gan-an so àdọ́rù ànáfẹ́ẹ̀ gbogbo àwọn àròṣí eh, àsọ̀kúrù gbogbo àwọn kìnìyàn nínú àwọn kò sí nínú nítorí wọn bá fi ròyìn ara rẹ̀ kò pera rẹ̀ bẹ́ẹ̀ so bákan náà anabi sallallahu alaihi wasallam sì pé ọlọ́wọ́n ọba bẹ́ẹ̀ so tó dájú tábà tí rí sọ́pà kíyèsí fún wa so káwọn náà kì í á ní àkíyèsí ẹni tó bá rí tíra sheikh abdulrazak abdulmohsen tí mo dárúkọ lẹ́ẹ̀kan al-asma sifat tí wọ́n mú àwọn orúkọ tí ọjọ́ ètò jẹ́ ètò wa ṣùgbọ́n kan náà ṣèkà eh, tíra ṣèkà òfèmí eh, eh, al-qawaid al-muthla fi asma'illah al-'ulya tuntun yẹn bá lọ lè wò èyí ó rí àwọn orúkọ yẹn ń bẹ ètò ìkan yọ láti inú al-Qur'an àti láti inú hadith anabi sallallahu alaihi wasallam tó gbé olúwa ló pera rẹ̀ bẹ́ẹ̀ anabi pé ọlọ́run ọba bẹ́ẹ̀ fáwọn yẹn náà ni ẹ ká gbìyànjú ká lọ fún àwọn èèyàn ká sì máa ṣàlàyé rẹ̀ fáwọn èèyàn tí wọ́n lọ àbọ̀ àìlọ. oníbèrè pé pé kí ẹ bá sọ lórí lọ́rọ̀ orin náà máa ń bọ̀ ẹ̀wọ̀n ni ìyá wọn sólọ̀ kó sì bí yá kí látàdá ara àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fatadarak ni fa so ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tí kò bá mi ìtumọ̀ ni bí ya Rasulullah ìwọ òjíṣẹ́ ọlọ́run kóòlù bí èdè gbọ́wọ́ mi wọ́n tẹ̀lé arákùnrin máa bẹ pẹ̀lú mi wà á ń ta àbí ẹni pé kọ́mi lápá wà á ń ta àbí wọ́n gẹ́gẹ́ ní bàbá mi. sòyí tí ṣẹ́rí orin nínú àwọn orin tí ó tó fẹ́lẹ́ nínú àwọn kan tó rìn yẹn kó sínú torí orin yẹn lé ní hundred ní ẹni tí ọkọ̀ orin yẹn ọkọ̀ lé ní hundred. ibòmíì ti ti sọ pé ya Rasulullah ya sanadi ana fi hammin wa fi nakabi pé wa nabi ya sanadi wọn ni mo fẹ̀mí tẹ̀ ana fi hammin mo wà nínú ìbànújẹ́ wa fi nakabi mo wà nínú ìṣòro so orin yìí ṣé olúwa lè yẹn máa ń képe ni àbí ànábi sallallahu alaihi wasallam orin tí ó fi ànábi ṣe kejì ọlọ́wọ́n wa ni torí pé olúwa ni wa in yamsaska Allahu bidurrin fala kashifa lahu ìlà ọ̀hún olúwa ní tí ìnira bá kan mẹ́dámẹ́nìyàn tó ń bá ní kí ìnira kan yàn kò sí ẹni tó lè mú ìnira yẹn kó wà fún nìkan sórí ẹni yìí nìsín ànábì ló wá ń bẹ́ẹ̀ bí kó bá wọn káwọn èèyàn bí àwọn tàwásù ti wà mẹ́bẹ́ ni àwọn ìṣẹ̀ rọ́ńtà tó jẹ́ ẹ̀bọ̀ hán ń bẹ nínú orin wọn sórí yẹn orin fẹ́ kí wọ́n jìnnà sí orin burúkú ni bí orin búrúdà ti bùsọ̀ ìdí náà ni sọ wọ́n máa wà á lọ ọlọ́fẹ́yán oníbèrè bèrè pé ṣé a lè wò ní ọlọ́run ọba ní ọba tó kú ní ọlọ́run ọba gẹ́gẹ́ bí ìtẹ̀sọ́lẹ̀ kan pé àfáàyàn ní ọ̀dájú ní ọlọ́run òun náà ta lè wò ní ọlọ́ba bí ọba tí ní ọlọ́run ọba. ṣe rí irú ìròyìn pé ọba tó burú ni kí wọn máa fi ẹnu sọ pẹ̀lú yorùbá bẹ́ẹ̀ irú bọ́lá yìí sọ ní pé ní ṣẹ̀dídù ìtìkàn ṣẹ̀dídù àlẹ́ẹ̀kọ́ ọba tí ìyá rẹ̀ lágbára ìfìyàjẹyàn rẹ̀ ọlágbára tí bá tí wọ́n sọ pé ọlágbára yìí náà kìí ṣe pé yóò jẹ́yàn níyà lórí àbòsí ṣẹgbẹ́ tán bá ló burú alábòsí èèyàn nù ìmọ̀ ń jẹ́yàn yà ń jẹ àbòsí nù àmọ́lọ́wọ́ subhanahu wa ta'ala ìjìyà tí ó wà fi jẹ èèyàn èèyàn wọ́ ti ìyàwó ni ọ̀ kọ́lá tí wọ́n bá ń wo gbogbo àwọn nùsùs tó wá fún kọ́lọ́n tó fìyà jẹyàn ah ní pẹ́ ni wọ́n ṣe dé òpin ni kọ́lá ẹjẹ́ ká wò Olúwa subhanahu wa ta'ala ó lẹ́nu tó bá wá níjọ́ gbé nàìjíríà kíámà tó a'raf nípa àwọn tó ṣe pé àtàbúrú wọn àti so irú àwọn ènìyàn tó bá tẹ̀ wọ́n rí sìgbásìgbò tí wọ́n rí wàhálà wọ́n padà rí àánú Ọlọ́run ọba àmọ́rú àwọn yìí tàbí mọ̀ pé olúwọba subhanahu wa ta'ala kìí sọba alábòsí kìí sọba tí kò láàánú àwọn ènìyàn iṣẹ́ tí wọ́n ṣe bàtán wọn ó sì lè lé ara wọn bí alápèjúwe iṣẹ́ rí rẹ̀ ó jẹ́ 100 ìjẹ́ iṣẹ́ ẹbú rẹ̀ òun náà jẹ́ 100 ó túmọ̀ sí pé ó ṣe iṣẹ́ ẹbú ní 100 lódodo ni ó ṣe iṣẹ́ rí mẹ́wàá péré torí iṣẹ́ rí mẹ́wàá náà ló di 100 fún un so lè ní ó fi mọ̀ pé ní tí a bá jẹ ومن ni ولي mọ̀ wajada غير ذلك فلا yalumanna illa نفسه. so wọ́n tó bá rí pé ìyàpọ̀ ọ̀rọ̀ padà kẹ́gùn sí yà kó mọ̀ pé á ah, òun fọwọ́ fà so torí pọ́lọ́wọ́n bá anú rẹ̀ pọ̀ tọ́yà táyọ àlà so pọ́lọ́wọ́n bá kí ó ṣàánú fún wa pípé ọba tó burú ni á kà mọ́ ní ọlọ́wọ́n bá bẹ́ẹ̀ alèròyìn ọlọ́run pẹ̀lú pé ọba tó máa ń fi ìyà jẹyàn àmọ́ fífi ìyà jẹyàn náà kì í tó ṣe pé yóò fi yóò ṣàbòsí fún ìyàn ọ̀run so ẹ lẹ́tọ̀ ẹnìyẹn lẹ́tọ̀ sí kó jìyà ni so wallahu a'lam. jazakumullahu khairan àwọn ọmọ wọn pè ìbí kan ní onísúfìlà wọn pè ìbò kí náà wọn ṣàlàyé dáadáa káwọn lè mọ bí àwọn àtòjọ náà dáwọn máa rìn lọ ní àbí ìmọ̀ káwọn máa sílẹ̀ gẹ́gẹ́ bí oníbìnrin ẹ̀ ṣe bèrè ìbéèrè. sufi mọ̀bí ọlọ́run bá fún ẹnìyẹn kọ́lọ̀ kó jẹ́ kí òdodo ọ̀rọ̀ tó fẹ́ sọ yìí kọ́lọ̀ kó jẹ́ kó yé e. ìlànà sufi àwọn kan tí ó fi kọ́ yéèyàn ni pé kò kí ń ṣe ìlànà tí ọba mi òun ni pé Ànábì sallallahu alaihi wasallam kò kọ́ wa ní Sufi Islam lànàbí kọ́ wa Islam òun ni Ànábì kọ́ wa tó ẹ lè rí níbi kan lẹ́nu Ànábì sallallahu alaihi wasallam kéré tí ń jẹ́ kó ń pè é pé Sufi kánàbí ọ̀ṣọ́ àbíkẹ́ rí látọ̀dọ̀ àwọn sàhábà ìpè tí ń jẹ́ Sufi nìyẹn so gbólóhùn súfí lẹ́yìn kan bí lẹ́yìn ọgọ́rùn mẹ́ta ọdún náà ni gbólóhùn yẹn tó jáde wá sínú ẹ̀sìn so túmọ̀ sí pé kìíní àṣà ọ̀hún kátẹ̀wá ní gbólóhùn jáde àwa wò pé iṣẹ́ tí wọ́n ń ṣe ń bẹ̀ iṣẹ́ yẹn bá mu o lè túmọ̀ ní wàhálà iṣẹ́ tí wọ́n ń ṣe ń bẹ̀ àdìọ́kàn wọn tán ní ń bẹ̀ àdìọ́kàn tó takò tí anabi sallallahu so irú ẹ̀rín mọ́dá kọ́lẹ̀ kan ní pé kéèyàn nígbàgbọ́ pípé àwọn tó ṣe pé gbogbo tí ọlọ́run bá máa ń ṣe náà làwọn náà lè ṣe so bákan náà kí o tó ní ìgbàgbọ́ ìfojúkéré Ànábì sallallahu alaihi wasallam ń bẹ nínú sísun súfì àmì ẹ̀ní mà ẹni tí ẹ̀sìn bá yé òun ni ó dà mọ̀ pé á ah, ìyẹ̀yẹ́ Ànábì lélẹ̀ yìí so Ànábì sallallahu alaihi wasallam ó ń salatu Ibrahimiyya wá látọ̀dọ̀ ọlọ́run Ànábì mú salatu Ibrahimiyya wá látọ̀dọ̀ ọlọ́run ìgbà tí ọlọ́run ní ayọ̀ alladhina amanu sallu alayhi wa sallimu taslima ànábì àwọn sọ́lọ́ wa bá ànábì ànábì wa kọ́ ní tí wọ́n sì salatu Ibrahimiyya súfí àwọn agbé àsàlátù tí wọ́n kalẹ̀ lóríṣiríṣiríṣiríṣiríṣi kí wá sí tán gbé kalẹ̀ lásán wọ́n tún wá gbọ́lá so bóyá ni ọlọ́run lè lo kíní ní sábàbí wọn náà gbọ́ kan lára àwọn oníṣúbí ń tán sọ̀látò fàájì wọ́n ní gbogbo àsọ̀látò ayé ó jù lọ so ó sì ní tó bá ṣe ọ̀kan sọ̀látò fàájì ó ní ọgọ́rùn-ún dáadáa àmọ́ tó bá kírun lálẹ́ ọ̀kan ìwúlò ó sì ní méjèèjì ó ní ìkẹyẹ parun sì ní jẹ́ ọ̀run náà ni mo yẹ fi kírun so wọ́n náà bá ti ka sọ̀látò náà àṣìlẹ̀mọ́ farúkù ni ṣùgbọ́n farúkù fún kíjì pa fún so kẹ́fìlẹ̀ mọ̀ ìsọkúsọ wọn lẹ́yìn náà wá ní ìgbé tó wá ṣe bó sọ yìí ó tó wá sẹ́gbẹ́rẹ́ o wọn ò lè gbé yóò jáde nínú tíra wọn jàwárù màálí page fifty seven sọlá tó fà á ti ọlójú kúránì lọ ni o kọ́lá kìí sí kùránì ọ̀kan kùránì 6,000 olójú kùránì 6,000 lọ jíjẹ́ síndé jẹ́ fún fínú so ẹni yẹn aláyé kọmọ̀ pé o ti bẹ̀rẹ̀ Islam ẹgbẹ́ akọ́bá náà sí fún fi èyí tí sí Islam wọ̀ ẹni kó kúra rẹ̀ kó ń bẹ́ẹ̀ wọ́n lè máa tàn ọ́ bí láìláì làwọn ṣe asẹ́kúra kò sí láìláì lọ́rọ̀ so wọ́n ní pé mo rọ ní nìyẹn kọ́lá kan kó kóra rẹ̀ kó mẹ́ èsì làwọn tí ẹ máa ń ṣe tí ó kú lórí mùsùlùmí bí ẹ bá bá kú sọ̀wọ́ mọ́ ọkọ̀ àìlẹ̀ ilé àwọn míì tó wà bí ọ̀fún bẹ́ẹ̀ súnmọ́ ọ̀rọ̀ tẹ̀sán lóru àhàn náà wọ́n ní ṣe ìyọ́nì máa kí wọn kí àwọn aka bí aka ayé àyínsọ́ ń fàyà kan ẹmọ̀ kí ọwá sún wọ́n pọ̀ ọmọ ìta ká àwà tún kọ̀tínú lórí súra yìí ó kà tún fò sórí ìlú ní ìlàbí àyà ní ó ní kún fàyà kún ó tún kò tún lọ síbi ìyá sí ó tún kò bẹ̀rù lọ ẹ̀sọ́ ọ̀tọ̀ ha ó tún ṣe bẹ́ẹ̀ kọ̀tínú súra kan jẹ́. irú ẹni yẹn bẹ́ẹ̀ dà ní ṣe lórí ọ̀rọ̀ olùkún ọba ní wàhọ́ tẹ́lẹ̀ kọ̀ọ̀hánà ọ̀tún sọ ẹ̀ka kọ̀ọ̀hánà ní kíkà ìtòlera wọn ni kúrò mẹ́nà afẹ́ ṣe pé tẹ̀yìn máa ń ka alukoran níbi ìran tó ṣe pé bóyá alákòjúwe ó ti kọ́kọ́ ka suratul A'la lákọ̀ọ́kọ́ ọwọ́ àlùlé ka Amma lẹ́lẹ́kejì wọ́n lè ṣe tàbí yẹn pé ìtòlera wọn so tó bá ti ka suratul A'la ó yà tó máa bọ̀ wá sí ìsàlẹ̀ ni wọ́n ní pé èèyàn ti kùránù èèyàn ka pẹ̀lú tàwùtìlù sórí ẹni tó wá ń ṣe báyìí kì í ṣe koran tó lọ fi ran ìlẹ́bí sọ̀rọ̀ ọ̀sánà náà ní ń ka ń ka ìfẹ́ ẹnu tí ẹnu tó ọlọ́run kò sì fẹ́ ìfẹ́ ẹnu kí ọmọ bí sẹ̀sìn ọlọ́run ọba tó wọ́n lọ bò ààrẹ. eléyìí ó ní ṣé sọ́tò kíláàsì ó ní ọlá ju sọ́tò fásitì rẹ̀. òkè kọ́mọ láwọn fi ní tíráàkì pẹ̀lú ọ̀sán. ok. now bákan náà nípa ọ̀rọ̀ alukur'an tí a ń ṣàlàyé nípa pé kí ọmọ mú ọmọ ká kélékèlé kí ọmọ já kélékèlé tó pé kò bá mu ara rẹ̀ náà ní kíkà alukur'an pípé ọ̀ẹ́dí ká jòkó ká kóra wa jọ ká sọ alukur'an kalẹ̀ ìgboro eléyìí náà kò sí ọba mu anabi sọ lọ́wọ́ àrùn sọ́dà gbogbo òṣòro tá ló ṣẹlẹ̀ sí lásìkò yìí nítorí ju bẹ́ẹ̀ lọ kò ṣẹlẹ̀ sí àmì ìṣòro náà ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀ sáwọn sàhábà kò síjọ́ tó wá kúra wọn jọ pé ó yá ẹ jẹ́ ká sọ Kùránì kalẹ̀ tó kò sí nítorí wọn ṣe ní kó kálukú máa ń bẹ ọlọ́run ọ̀la àdúrà tó bá jẹ́ àdúrà jàmá kùnúùtù ni kùnúùtù náà ni àdúrà jàmá sùlẹ́yìn kùnúùtù sí táwọn sàhábà ti ń kúra wọn jọ tó ti ń kà wọ́n jà kúra lera wọn lọ́wọ́ àbí pin yẹlẹyẹlẹ àbí tọ̀ ẹ̀ àbí àti ẹ̀dùn abẹ́sàdúrà ẹ̀yìn náà ti rẹ́fẹ́ yìí zájà fún yín ní kankankan gbogbo burú àwọn bá ṣe ń lo Al-Qur'ani wọn ọmọ ọmọ òfin Ànábì sallallahu alaihi wasallam fẹ́ sallallahu a'lam náà. wọ́n ní pé ṣé sọ́tò Ikhlas ó ní ọlá ju sọ́tò Fatiha lọ bí ìtẹ́ni ẹ̀ pè gbogbo sọ́rọ̀ kọ̀ọ̀kan náà ni ó ní ọlá tábà ti rí látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam Suratul Fatiha ó ní ọlá tiẹ̀ tó gẹ́gẹ́ bí Suratul Ikhlas náà ó ṣe ní ọlá ọlá Suratul Ikhlas ó náà ni mo pé tí ẹ bá ka mẹ́ta ó ṣe lè Qur'an yẹn ni pé Kùránì ìmọ̀ sọ̀rọ̀ nípa olùhíyà ìmọ̀ sọ̀rọ̀ nípa olùhíyà bákan ìmọ̀ sọ̀rọ̀ nípa asma wa sifat so ipe bákan náà ìmọ̀ sọ̀rọ̀ nípa eh, nípa tawhid so kúrò ọmọ yìí tó fi wá jẹ́ pé ó pàtàkì ní pé gbogbo ìròyìn ọlọ́wọ́ ni ó wà níbẹ̀ bẹ́ẹ̀ náà ni àwọn àyà pẹ̀lú pé kò sí ní tó náà okun síbẹ̀ látòkè kanlẹ̀ tó náà ni tó yẹn wàá túmọ̀ sí pé sọ́tò fatiha òun ò ní ọlá tiẹ̀ tó anabi sallallahu alaihi wasallam ó ṣàlàyé pé nínú àwọn kan táwọn fi ń wá ìwòsàn náà ní sọ́tò fatiha tó kúrò anabi pé pé ìsinlọ́wọ́ bá ẹ̀yìn nìyẹn kí ni wà ń bẹ̀ tawhid rububiyya uluhiyya bákan náà du'a ó wà níbi suratul al-fatiha so àwọn pé kan lójú kan so wọn mọ àìlọ èyí ọmọ yìí tí ó ti láwọn lọ sàmú ìtànà bíi pé ẹ̀kọ́ ni pé àwọn àyà òun náà ni àyà tó kọ sí wọn mọ àwọn àìlọ náà. jùlọ ọ̀fẹ́ wọ́n ní kí ni wọ́n máa ń pè ní àṣírí lọ́dọ̀ àwọn oníṣúfí. nítorí wọ́n pè ní àṣírí o kì í ṣe pé lọ́dọ̀ àwọn. ọba tí ń kì í ṣe lọ́dọ̀ àwọn oníṣúfí nìkan so ibo mẹnu sufi mi ti fi kọ ní ma nǹkan tó ń pè ní àṣírí idán níjẹ́ tí a bá wọn bàbá ológun náà ti máa ń lóògùn so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni nǹkan tó ń pè ní àṣírí wọn nítorí wọn tó léwu sí òun ni pé wọn à lọ àyà Al-Qur'an wọn lọ papọ̀ mọ́ so lápèjúwe wọn lè ní ẹ̀yìn ìṣọ́ fún àyè hàn kò sí yìí àbíkọ́ ní yóò sàkùn ọ̀sà tó wọ́n lè ní ọ̀sà seventy seven tó tó bá ti wá ní ti kùrù sí ìkan tó ó mọ̀ sí kúrọ̀lọ́ seventy sí kó ti kùrù sí ìkan kúrọ̀lọ́ fàlákì twenty seventy ó lè kú gbóná dára dára tó pé ẹnìkan yóò sá ọ̀hún kìíní yẹn kalẹ̀ tó lẹ́yìn náà wọ́n máa ń pè kìíní kan ní ilmul eh, awfaq àti. اسمه أسرار الخروج يعني أسرار الخروج ìbẹ̀rẹ̀ tí ma ń yọ ìfẹ́ ń pè ní ọ̀pá wọn so wọ́n lè ní àfẹ́ wọn alhayyu Allahu alhayyu alqayyum alàìlẹ́yù alàwòrímù wọ́n ni àfẹ́ fi mara wọn àwọn fi àwọn àwọ iye tó tà wọn tó tà wọn sọ́bà tó tà yẹn wọ́n lè gbẹ̀ jẹ́ 700 lápẹ̀jú yìí tí wọ́n ní seven hundred yẹn àwọn fẹ́ yọ àwọn fẹ́ yọ ọ̀hálíyà mẹ́ wọn náà ń pè ní ọ̀pá tí wọ́n lè wá yọ ọdún dédé kan tí wọ́n lè jámú lákàmàtì kéde kan tàbí irú tí eléyìí ń sọ lẹ́ẹ̀kan rẹ̀ wọn ní sọ pé lọ́rùbù ike wọ́n lù ètí ń sọ mi ike wọ́n lù wọ́n ti lọ́rùbù ni ẹ̀kẹ́ wọ́n lù <laughs> nínú ìsáàbù wọn pé kí ní ẹni lord tams lord tams kankan ọmọ nǹkan ni tó ti ń sọ nù ṣùgbọ́n ní wàá gbé àwọn orúkọ yẹn jáde tó ìtumọ̀ kí ní yẹn gangan òun ni pé orúkọ àlìjẹ̀nú ló máa fi ń yọ àwọn òun ní pé lálìjẹ̀nú wọn lè kọ́ dì mí lè kọ́ dì mí àbí pè ní rọ̀háníyà tó wọ́n lè wá ní súfúlá àti ọ̀húnlíyà wọ́n ní rọ̀ alẹ́ ayé ìfẹ́wà ní kéré kan wà ní tíṣù àbíkọ́ ní lábújá kàkàtàkàtà wà ní ìlú so ìkan jẹ́ ṣúfúlà ìkan jẹ́ ọ̀rẹ́lẹ́yà tó sọ wá rí ní ti máa ń bẹ́ẹ̀ gẹ́gẹ́ òun ni pé tó bá yọ kí nìyẹn kò sí ni yóò ṣe dédé orúkọ àlejò náà kan tó ń di lórí ibú kan àbíkọ́ jẹ́ pé lórí ibú kan nínú àwọn àjọ tó wá ti ké wọ́n fa kí náà kalẹ̀ òun ṣe àlìjẹ̀nú wọn ni ẹ̀hẹ́ ilé ti fẹ́ yé lórí wú jẹ́ ń dẹ ọmọ kan sí inú àwọn ọmọ mi yóò wá dẹ ọmọ pé gbogbo tó bá ti fẹ́ ṣe mọ bá ṣe tó tó bá ti wá pé kíní ọ̀pá tó lóun fún àwọn tọ́ mo fẹ́ kí ọlọ́lẹ̀ gbé owó báyìí wá so tó bá rọrùn fún yóò sì lọ́bẹ̀ tẹ́ni tọ́ lọ́hún tẹ́ni wọn bá ní nǹkan kan tó ń fi ń tó jẹ́ nǹkan tó lè destroy rẹ̀ yóò sẹ́wọ̀n successfully yóò sì lè wá bá èyàn kẹwàá pàdé ní pẹ́ta ní wọ́n ń jí owó kóyà yẹ báyìí so afáàlá sì rí òun ní ń jí owó nǹkó so àmọ́tọ́ apẹ́lẹ̀ òun náà òun náà bá níwẹ̀ kọ́yà tó lágbára tó jẹ́ ti súnà Nabi sallallahu alaihi wasallam káàlìjẹ̀ ní ẹ̀bá wábẹ̀ yóò jóná ni so irú ẹ̀ ní ń ṣẹlẹ̀ sẹ́lẹ̀ omi tó wọn ní ìsámọ̀ ní sàn lówó ni so afáàkó sì jòkó lé òun ní jáde ẹsì máa ní náwó owó abẹ́ àwọ̀ owó olè náà lè jí kó wá fún yìí so fífún tí ń ṣẹlẹ̀ náà ń pè ní bẹ́ẹ̀ ló sì wá rí fún gbogbo àwọn iṣẹ́ oríṣiríṣi sábà fẹ́ kàn ṣe bóyá fẹ̀rẹ̀ àpò ni wọ́n fi ṣe ni àbí ẹ̀rọ ìṣe mọ̀ṣíbà ni so wọ́n fi àlìjẹ̀mú yẹn lọ́ba wọn ṣe àwọn iṣẹ́ yẹn so ní ṣókí ìdán náà ń pè ní Allahu a'lam. Jazakumullahu ọ̀nà tí ó dára jù láti fẹ́ fi orúkọ lọ́wọ́ bá ṣe àdúrà ọ̀nà ni kí yíò wo èyí ń jẹ́ bùkátà yàn kí yíò wo bùkátà yàn pé alápèjúwe èèyàn ń wá àforíjì ọlọ́run ọba àbí ìṣọ́ ọlọ́run kí wọ́n á wo orúkọ kan àbí ìròyìn ọlọ́wọ́n ọba kan tó náà ní í ṣe pẹ̀lú bùkátà yẹn kí wọ́n á mú kí wọ́n á fi bẹ̀ ọlọ́run lápèjúwe kí wọ́n ní ya Hafiz ihfazni yẹn ni pé ìwọ ọlọ́run tó ṣe pé ìwọ ni oníṣọ́ ṣọ́ wọ́n tó ṣe pé ìwọ ni oníkẹ̀kẹ́ ya Rahman irhamni so irú àwọn ọ̀nà tó dájú ni àbí yẹn ti wá àforíjì ọlọ́run bá tó ya Ghaffar ẹkùnfẹ́ lè so kí ọwá tó ń ṣe dédé bùkátà yàn láti fi dọ́lọ́run so kò sí tó iná ní ọ̀nà tó ń dára jù so bákan náà tí a bá kàn sí ìwọ náà ni pé ìwọ ọlọ́run á ah, wọ́n lọ́ba tó ṣe pé ó wà ní òkè àlẹ́ ara ṣí wọ́n lọ́ba tó ṣe pé ọmọ ń sọ̀kalẹ̀ ní òru wá sánmà ayé sánú ni ẹ rí i pé kíní yẹn kọjọ nǹkan tí ìròyìn tí èèyàn ròyìn ọlọ́run báyìí pọ̀ jọ mọ́ bùkátà rẹ̀ tí èèyàn fẹ́ lò fún ìyẹn náà kò sí nǹkan tí òbòrò ń bẹ̀ náà tí wọ́n gbọ́ ọ̀rọ̀ àìlọ. ẹ̀yàn wọ́n ní ká sọ fún ẹni pé àwọn tabaki bùkátà sáwọn sì ń ṣàlọ́ mo mọ̀ wáyé ní ọ̀la. bákan náà ẹni kọ́kọ́ ìbéèrè wa mo wáá dáhùn ní ọ̀la tó wọ́n ní kí ni ìyàtọ̀ láàrin rọ̀wáńdíà àti màláyíkà tí ọ̀rọ̀ ìkọ̀dáwọ̀n. mo ti ṣàlàyé rẹ̀ pé rọ̀wáńdíà àmàlà àwọn àlìjọ̀nú ní jẹ́ bẹ́ẹ̀ àwọn àlùjọ̀nú ni so màláìkà òun náà ni àwọn tó lọ́wọ́ bá dá tí wọ́n jẹ́ ìránṣẹ́ ọlọ́run ọba so màláìkà àwọn ènìyàn ni wọ́n àwọn ọ̀rọ̀wá ní à ẹni ìwúlà wọn torí pé màláìkà àlùjọ̀nú tó bá ti lè fira rẹ̀ kalẹ̀ fún èèyàn pé kí èèyàn máa lo ohun so èèyàn búnú wà á náwó kánà rijalun minal ins يعوذون برجال من الجن فزادوهم رهقا so yẹn ni pé àwọn kan bẹ nínú àwọn àlìjẹ̀nu tó ṣe pé wọ́n máa ní ìṣopọ̀ pẹ̀lú àwọn èèyàn fọ̀sẹ̀lú mọ̀rọ̀ àpọ̀ yóò padà wá lékún fún wọn ní ìṣèkèfèrè pẹ̀lú ọlọ́run ni ẹni tẹ́ bá ti bá ń bá àlìjẹ̀nu lò papọ̀ yóò sọ wọn di kèfèrè ni so náà ni ìtàn kan bẹ nínú àwọn ìtàn àfáà lọrin tí wọ́n ní àfáà wọn pé ọya ìyàkuyà sọ pé lọrin yìí náà ní gbogbo ẹ̀ ẹ̀ wò tí wọ́n dákọ̀ tán náà láti gbọ́dọ̀ náà ti wá ìrọ̀rùn yìí náà ni so wọ́n ní pé ó yà yàkuyà débi pé gbogbo nǹkan tó bá fẹ́ ṣe náà ni wọ́n ń ṣe ó lè sọ pé ó jòkó máa rọ̀ nísìnyí yóò sì máa rọ̀ kọ́ra àwọn tó bá rí pọ́ mẹ́ ẹran lọ lè ní àwọn ẹran yìí padà lọ́dọ̀ ìyá rẹ̀ wàhálà so pé gbogbo nǹkan ní máa ń kọ̀ǹtró àmọ́ àfa kéèké ọ̀rọ̀ wọ́n wá ní ìgbà táfà yẹn tó fẹ́ bẹ̀rẹ̀ ó ní tó ń wá ní pé wọ́n fẹ́ kó kọ̀ wọ́n parẹ́ wọn tẹ́ bá wúrọ̀ àwọn fàrúkù yìí náà kò sí ti ń ṣe wọn ayé yìí náà ni wàláyà ayé náà wọn kìí ṣe pé yọnu ọlọ́run ní wá tó bá yìí o àkéésì yọnu ọlọ́run àfa àwọn ní ẹ̀rọ wá ní ìyá iṣẹ́ sí i wọ́n ní kí ló ń wá àfọwà ní ìfẹ́ kó pọ̀ mí ọ parí wọn láíláyé ni àlìjẹ̀ní wá ní rọ̀wá ní àwọn ó pọ̀ ní parí ẹ̀wọ̀ àfà àmẹ́nu tó ń ní ìlọ́rọ̀ náà ni pé má kí òun mọ́ àfà ní à ah. àfà bá dáṣẹ́ dúró ó wá díjọ́ kẹta àfà rò pé ah. àfà lọ ronú sí àfà ní oh. ìfẹ́ kó pọ̀ mí ọ parí náà ni àfà bá tó bẹ̀rẹ̀ iṣẹ́ ní rọ̀wá ní àyè tó dé padà ní àrẹ̀dẹ́wà sọ wọ́n pé afáàgbó ní ṣe tán lóò ti ṣe tán tọ̀wọ́ kọ̀ lè nípa rẹ̀ gbogbo tó bá ti fẹ́ ṣe láyé lọ́mọ rí ṣe tó láfò kí wọn máa nítorí pé àfọ̀fẹ́ púpọ̀ wọ́n parẹ́ ìgbà tí mo wá gbọ́rọ̀ yẹn kọ́lá public ni ẹni tó ń sọ̀rọ̀ yẹn gan ọ́ dàpọ̀ àfa àwọn ó ní àfa Sheikh Tajul ni délé wàláì wọn lè di ẹyin wálé jù mí pé ẹgbọ́ ṣé o kájú aláàjì ìkírun aláàjì wá ní à ẹni ọlọ́run tó bú ayà nípa kékírun o kékírun ẹni ọlọ́run tó bú ayà lẹ́ni ọlọ́run púpọ̀ jù dídá máa wọ̀ tí ọ̀rọ̀ ẹ̀wọ̀n kan kí lọ́la àwọn wá kí ọ̀fẹ́ kópa àwọn parẹ́ máa so òun ni pé ẹni tó bá ti ń bá àlìjẹ̀nú ṣe papọ̀ àlìjẹ̀nú ó gba nǹkan kan lọ́wọ́ rẹ̀ tó fi di kìfìrí tó fi di kìfìrí so náà ni ní tí mo fi sọ́jà ní kókó rẹ̀ ń tọ́ sọ wàhálà ẹ̀hún ẹ̀ bó sì tábà ń bá ló ti sọ kódà inú òun fi ń yàn inú òun fi ń yàn àbá ni àwọn ẹni olóòtú ti lọ́lọ́ ni wọ́n fún háyà púpọ̀ jù tí wọ́n sọ jùmọ̀ mú isọ́ wọn tí wọ́n ní pé ṣe ìtọ́nà àlìjẹ̀nú yóò gba nǹkan kan lọ́wọ́ rẹ̀ ní ní nǹkan tí ń jẹ́ iman àbí nǹkan tí ó fi di kèfèrí ẹlòmí olè ní kọ́ máa dún nǹkan fóun gbogbo wà sọ ojú ẹni wọ́n ní pé gàrí tíra ẹ̀ ni ọ̀rọ̀ yìí mi ọdún ṣẹlẹ̀ sí ọ̀rẹ́ mi kan ni ọlọ́run ti ní kó òun di onísúnà ó ní àwọn máa ń lọ síbi àwọn àdúrà káwọn máa ń ṣe káàkiri yẹn ó ní sọ̀rọ̀ kan rọ dúdú nǹkan kí wọ́n ọwá ní àpínparọ́ ah, ó láwọn lọ sí ibi àdúrà kan jọ kan ipé oṣooṣù láwọn lọ bí àdúrà yẹn ó ní káwọn tó bẹ̀rẹ̀ àdúrà làwọn kan dúró ẹran funfun ọlọ́wà dẹjọ́ yẹn ẹni fẹ́ máa kó àwọn ọ̀nà yẹn wá ní ẹ má du ẹran yìí ẹ̀fílẹ̀ ló fẹ́ fi mẹ́rẹ́kù hàn bàbá olówó tí àwọn ọmọ lọ sàdúrà fún ló bá ṣe bẹ̀rẹ̀ táwọn ń fa àwọn àwọn àṣírí òun oníbà wọn ṣe fà ó tó nǹkan fíjọ́ sí mẹ́sì báyìí ẹran yẹn wúlù rẹ̀ ní ọ̀nà tọ́ ó sì kú fúnra rẹ̀ so ní àbáwọn ní pé n tó ń fẹ́ kẹrin náà nù ipe ṣẹlẹ̀ báwọn ṣe máa ń dùn àwọn àlejò náà yẹn ni wọ́n máa ń ní ẹ̀jẹ̀ wọn àwọn náà máa ń mú àmọ́ nípa táwọn òtètè dùn fún wọn lónìí wọ́n fa nǹkan wọn mú fúnra wọn so ní ó fi mọ̀ pé àlejò náà làwọn èèyàn ń dùn náà ń da ẹ̀jẹ̀ kalẹ̀ fún òun so òun ni pé mi ni gàrí tíra èmi ni kíní kan gbogbo ẹ̀yán yán láì jẹ́ kí mùsùlùmí jìnà sí mi ìdán ni kọ́lọ́n kó ṣàmì fún wa sọ́wọ́n lọ wà áyà. ìsọ́kùnrin ọ̀ṣẹ́ oníbèrè ilé ìgbé tí wọ́n bá ń sọ̀rọ̀ tawhid wípé àwọn ọkọ̀ wọn kì í farabalẹ̀ wọ́n wá ní pé ṣé ọ̀rọ̀ tawhid ọ̀rọ̀ àkídà tó máa ń lọ létí ni àbí kí nǹkan tó fà á jẹ́ pé àwọn ọkọ̀ wọn kì í farabalẹ̀ gbọ́rọ̀ bí n bá ṣe sọ ni pé ìgbàgbọ́ yẹ́sùn stages ni nínú tó dùn jù láyé tó pé èèyàn máa ń rí ẹ̀kọ́ kan bẹ́ẹ̀ tí sì máa ń fúnyàn ní ìdàgbàsókè iman tó tó ta òṣèlú kò sí kò sí kí kí ọmọ sọ kí ọmọ gbọ́ kí ọmọ wí à tí wọ́n ń ṣàǹfààní fún yàn bẹ́ẹ̀ kì í ṣe kékeré so àmọ́ irú ẹni tí irú ẹ bá ń ṣẹlẹ̀ sí ọ̀tọ̀ ní bùkátà kó ṣàkíyèsí àgbọ́yé rẹ̀ tẹ́tẹ́ bá tẹ̀lé sọ̀rọ̀ tàwọn yìí báyìí wọ́n kàn máa kàn mí ni kíyèsí ra rẹ̀ àfi kan ti pé wọ́n àbúyàn wọ́n náà ni wọ́n wá rí bí hó àbí kan sọ̀rọ̀ lọ́kọláyà ìgbà wọn náà jí kalẹ̀ à ní tí lè da yíyàn rú àtàkìyàmọ̀yàn náà ni òyìn fi ń ṣeré òun so kó tó ń kíyèsí àgbóyè yẹn so kó lọ́wọ́ bá kó ń ṣàtúnwá sí so wọ́n lọ fún àìdán náà. ìzákùnlá ṣẹlẹ̀ náà wọ díẹ̀ kan gbà yìí wọ́n ní wípé ẹsẹ̀ ò nípa àwọn àtọ́ ilé ẹ̀kọ́ wípé kẹ bá àwọn tún ṣe àlàyé díẹ̀ káwọn lè understand àwọn ohun àwọn ọmọ àtọ́ yìí. àwọn mu'attila àwọn mu'attilun wọn náà pè àbọ̀tí wọn fún ẹni mu'attila àkídà ta'til ní àwọn tó ṣe pé wọ́n nígbàgbọ́ pé olúwọba kò ní ìròyìn àwọn ń takò ìròyìn ọlọ́run ọba sobi níbi irú àkídà àwọn yẹn ní ó fi rí pé ṣètọ́nù pé ń ṣiṣẹ́ lára àwọn èèyàn gan láti bá tìyàn jẹ́ dákùn kí lọ́kàn ọlọ́run lóhun ní nǹkan ẹ̀yin sọ pé èèyàn máa takò pé kò ní ó tún wá wà nínú Al-Qur'an ẹ̀ sì rí wọ́n sì tó bá rí bẹ̀rẹ̀ pé ń hmm, àyà nígbà àyà yìí gbọ́ ni so àwọn yẹn ni wọ́n ń pè ní mu'attilun àwọn tó máa ń eh, àbẹ́ tó máa ń pè ní nufas àwọn náà ni wọ́n ń jẹ́ bẹ́ẹ̀ àwọn tó máa ń lé ìròyìn ọ̀rọ̀ pé hmm, àwọn onígbà ń nẹgẹ́tì rẹ̀ gbogbo tí bá ń jẹ́ ìròyìn so àwọn ẹni yìí ni mo sọ pé ẹni tí ó dá àkídà àwọn kalẹ̀ òun ni Jaham bun sofwan. So àwọn tó wá jẹ́ àwọn akọni lójú ọ̀nà yẹn sẹ́kútẹ́lú mi bá dé orí ibú kalẹ̀ tán kódà òun lè mọ́ àtún lè tó àwọn tó tún wá ní ẹ̀yìn rẹ̀ ara wọn wọ́n lè mẹ́ni jáàdù bundirham so tó kọ́ gbé àkídà jàmíyà yìí lọ́wọ́ so àwọn náà ni ó fún ẹ àkídà yìí náà ní ń bẹ tó fi di àsìkò imam ahmed òun náà ló débi tó fi sọ pé alukur'an mahaluk ipe alukur'an ẹ̀dá ọlọ́run ni kìí ṣe ọ̀rọ̀ ọlọ́run tó lọ́ gbà pé táwọn bẹ́ẹ̀ lè gbà pé ọ̀rọ̀ ọlọ́run ni ajẹ́pọ̀ ọlọ́run ní àwọn ti fi ìròyìn rìn lẹ́nu so torí náà àwọn òní gbà so gbogbo ọ̀nà wọ́n sáwọn fi wọ́n fẹ́ máa fi páàkì àánú ọ̀hún tó sàfihàn lọ gbogbo tó bá lè wá ná wọn kò sí tó fẹ́ kàn wọ́n so kí wọ́n sá máa pọ̀ṣù àkédà burúkú yẹn náà ni so àwọn tó ń jẹ́ mọ́ àtìlónì àwọn náà nìyẹn náà. Okay. Okay. okay sọ ọlọ́run bá kó ṣàánú fún wa nípa ká ní allah káwa ní ọlọ́run ní hasba ìtí ó hàn nínú alukur'an oníkọ́lọ́run bá jí kó yé wa ipe àwọn àmì òun pọ̀ lára àmì wọn ọlọ́run ni àwọ̀ wa wàhtiláfi ẹlsìlẹ́tìkún wa alwanikum inna fi dhalika la ayatin li ulil al-absar olúwa ní àwọn tó bá nílà káyì láti bi èdè àárí àmì ọlọ́wọ́n bá ń bẹ so bákan náà láti bi àwọ̀ àárí àmì ọlọ́wọ́n bá ń bẹ so àmì ọlọ́wọ́n bá náà lè dè pípé ọlọ́wọ́n bá ní ọlọ́run ẹ̀pẹ́ ká pé Allahu ká pé lọ́lọ́run kò sí tí ó burú níbẹ̀ so látara pé kí ni àkọ́kọ́ nínú èdè Yorùbá gangan kò sí èèyàn méjì tí wọ́n pè ní ọlọ́run kódà ní àwọn òòṣà òòṣà yorùbá kò sí òòṣà yorùbá tí ń jẹ́ ọlọ́run tí yóò lo kọ ògún ọbàtálá ògún ọ̀ṣun ọya ṣàngó yúgbó sínú ṣàpáná má ṣe ló kọ lóríṣiríṣiríṣiríṣi nù kò sí tí ń jẹ́ ọlọ́run nínú rẹ̀ tó àwọn pọ́lẹ́lẹ́ yìí tó apín kankan bá ń jẹ́ ọlọ́run nínú àwọn òòṣà yìí bá ní a ìyẹn gbọ́dọ̀ jìnà sí àmọ́ kò sí tọ́ba tó wá ní pé wadaru alladhina yulhiduna fi asma'ihi so pé ilhad ọ̀nà mẹ́ta náà àfa ni wọ́n pẹ́ sí ilhad náà bí kí n ní àgbà mọ́ wá nínú àwọn sifati ọlọ́run bákan náà ilhad kí n sí tí ọlọ́run bá fi kó ọlọ́run ní kápẹ́ àwọn ọ̀hún ní ọlọ́run so wallahu a'lam tó bá ti wá jẹ́ pé yẹn bá wò pé tọ́ ìpè kìíní ìrún lójú yìí tó wá burú jù nù ọ kí wọ́n á jẹ́ pé yẹn wá gbà pé wọ́n tó béèlè pé ọlọ́run ó ti ṣe ilhad ìtumọ̀ rẹ̀ ni pé yẹn ṣe kèfèrí pẹ̀lú níbẹ̀ náà yẹn ti pé wọ́n ń kà fara mi yẹn tó bá ní kí lóde òní ń pe ọlọ́run ilhad ní ṣe ń pe Allah lọ́lọ́run à ṣe ń pe ayé ń kọ́ lọ́run ẹni ẹni kọ́ lẹ̀ ẹni ẹ̀ tó wáyé wá ní mùsùlùmí tó bá rí táwọn fi mú wọn ní síkè pọ́lọ́run ni so wọ́n yà ń pọ́lọ́run ni ẹ̀yìn ẹ̀sẹ̀ wọn ní kò lè kò ní jẹ́ kékeré torí eléyìí tó ti wá burú jù náà yànnà torí ẹ̀ náà ni ó tún fẹ́ ta débi kéèyàn wọn ní mọ́ lọ sí masjid àlè pé mọ́sálásí ẹ̀yẹ̀sọ̀nà yìí lọ sọ̀lá bẹ́lọ sí sọ̀lá bẹ́lọ sí àà ní àdúrí kòránì mọ́sáhá kí wọ́n lè pè é àà òkú léyìí mi ò rí tí a fẹ́ gbé sí nínú òfin ẹ̀sìn wọn bí lọ sí sọ̀lá ọ̀dà òdú náà kọ́ ẹmọ́ sọ pé fẹ́ sàlù àlámà ẹmọ yẹn fẹ́ sí òdú so káfẹ́ kan máa ni tó jẹ́ pé in tí olúwa bá fi sọ alukur'an kalẹ̀ látọ̀dọ̀ rẹ̀ fún anabi sallallahu alayhi wasallam. sallam gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé àwọn tíra mi náà sọ kalẹ̀ síwájú ti alukur'an èdè mi lọ́wọ́ wá sì fi sọ àwọn náà kalẹ̀ tó pé èdè yẹn bó ṣe wá látọ̀dọ̀ lọ́wọ́ wa náà nù irú Tawrat ní sin ó sọ̀kalẹ̀ pẹ̀lú Hebrew Abarani náà ni èdè tó gbà sọ̀kalẹ̀ ní Tawrat so sí alọ́ọ̀kùn náà lọ́wọ́ wá lò ń bẹ̀ náà ló fi pera rẹ̀ èsì rẹ̀ ni pé irọ́ nínú àbára nínú hebrew jehovah ni ìtumọ̀ allah so láti mọ̀ pé èdè tó ń kálukú pẹ̀lú nǹkan tó ń kálukú bá ń pe nǹkan rẹ̀ ni nítorí lè burú wọn náà tó wá sí pé òòsà kan wá ń jẹ́ bẹ́ẹ̀ sọ́dọ̀ ní ìsìn àwọn ìzà ìzà so àwọn lárúbáwá ń gbà pé ọ̀rẹ́zà ọ̀nà yọ láti rí aziz so ó túnmọ̀ sí pé kéèyàn máa pé ọlọ́run ní ọ̀rẹ́zà bí nǹkan á ah, nǹkan kí nǹkan nù kí wọ́n ní ẹsẹ̀ bí àwọn aziz náà lámì ní à ah, gbà tó sàkán ti ń jẹ́ bẹ̀ yẹn yẹn gbọ́dọ̀ dánrú ẹ̀ wò má so ní pé a gbọ́dọ̀ lákìyèsí pẹ̀lú ìṣe súnà ní ìtẹ̀lé súnà mẹ́rin sọ̀rọ̀ mọ́ tó gbáriwo òní bèèrè kí ló tẹ́ fi ń pariwo wọn náà kàmọ́ bá ń pariwo mú ni àkọ̀dá ọ̀ àtìbá kullu na'ikin wa sa'ikin ti pé èèyàn wọn gbogbo tó bá ti gbọ́ bá ti dún gbúwá ìwọ náà ó ti rárá rẹ síbẹ̀ ayélujára ọmọ bí ẹ̀dàkùnrin bá fẹ́ ṣe sọ́lá máa jẹ́ ní tẹ́ bá fẹ́ jẹ́ ńkọ́ tó bá fẹ́ jẹ sọ́lá ńkọ́ ẹ fẹ́ ṣe sọ́lá sojọ́ kan náà ni wàláyà fábùlà kí n kojú bí àwọn sọ̀rọ̀ yẹn fún mi wọ́n ní jọ́tà àwọn ọmọ gravity ọ̀rọ̀ wọn wọ́n ní àwọn ń bọ̀ wá sí lọ́rẹ̀ nínú ilé yàtọ̀ lọ yìí náà ni wọ́n ní àwọn àtàjì àwọn wọ́n wá lọ lè béèrè ní àwọn adúró nílé kó káwọn fẹ́ kí ọ̀rọ̀ kí wọ́n ní àwọn ní kọ́lọ̀ lè béèrè bóyá mọ́ṣáláṣí wà níbẹ̀ wọn tó ajé àwọn ajé àwọn débẹ̀ wọn bá ní ẹ̀dá kò sí mọ́sìkì wọn àìsí mọ́sìkì ẹni ẹni kò sí kò sí kò sí kò ah, sí ó ní àwọn bá kóra wọn padà làwọn wá gbé ìtẹ́jáde làwọn kírun lẹ́gbẹ̀ẹ́ mọ́tò àwọn kírun tán ẹni yẹn wá wá bá wọn pé à ipe à kí ló dé tẹ́lẹ̀ lọ mọ́sálásí àwọn ń bí ajíyà pé à ah, ẹ béèrè lọ́wọ́ ní, òun béèrè lọ́wọ́ ilẹ̀ tó ní ó ní mọ́sálásí kọ́lẹ̀ béèrè lọ́wọ́ tèmi lẹ̀ tó ẹni mi ò gbọ́n kẹ́ béèrè kí ti mọ́sálásí so bẹ́ẹ̀ sì ni àwọn ti mọ̀ pé mọ́síjìdù ni àwọn ìtàn sórí tí ma sọ fún yínú àwọn èèyàn gbọ́n tẹ́ ń sọ ẹlẹ́ ń sọ̀rọ̀ so òun ni pé àṣà yẹn aláyàṣà tí ó rí kankan wọ̀ nínú òfin ọlọ́run tó àkóbá mọ́ sọlárúbáwá tọ́ nǹkan mọ́ sọlárúbáwá lọ yẹn yẹn sọ àyín ọlọ́run kó ṣàánú so ọlọ́run àìlú náà. àwọn àjọ báyìí orí sáàmì bẹ́ẹ̀ ń padà lọ sí ìlú ilé mi bọ̀ oníbèrè wá ń jẹ́ kó lè lo ẹni wọ́n sẹ́ni ìbéèrè ó dẹ̀ sí pé lọ́wọ́ mi nìkan òun mo máa kó lóye méjì kan báyìí lọ́wọ́ ní last person máa kó fún báyìí sars alákọ̀ọ́kọ́ ẹni yẹn sọ wípé àwọn ó ní ṣé àbúrò àyíká sọ wípé ó lóun tó ó ṣètò kan ní pé àbúrò àyíká ní ìmọ̀ ní ṣàìtọ́ àti àbúrò àkìrì the same thing then àwọn bèèrè ní lẹ́kṣọ̀ tẹ̀sí ní Sunday ní churches wọ́n ní àwọn ọmọ ní ìpàdé sọ̀rọ̀ àwọn Júù àti lọ́sọ̀rọ̀ pé wọ́n ní àwọn ọlọ́run pé ẹ̀sìn ọlọ́run ọba aláàrin pé ìléjì ọ̀nà àti lọ́sọ̀rọ̀ nípa ìwòlà kọ́kọ́ lọ́kùn Abu Hanifa limamu Abu Hanifa rahimahullah so imamu Abu Hanifa tí a bá ka tíra àwọn èyí ṣe ń jẹ́ alifikiru akbar wọ́n tún ní alifikiru alapsat wọ́n tún ní náà so tí wọ́n bá wò tíra àwọn tó ṣe pé ó tó clear jù ní tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àkídà náà yìí lú àwọn ọ̀rọ̀ tó jọba yẹn kò sí mbẹ́ sukúlù ayé kò lè ka zf eh, yẹn ní tíra tí baba mokbel tí wọ́n ṣe nípa Imam national sahifa ẹ̀sìn tó tí wọ́n mú àwọn ọ̀rọ̀ wá irú àwọn ọ̀rọ̀ yẹn kò sí tọ́jú báyìí ń bẹ̀ ipò ní imá ni màláìka àti imá ni ṣe so ibi mi tó wá wà gangan nínú kíni imam ahmed ẹ̀yìn ẹ̀yìn abdullahi sharhu sunna abdullahi imam ahmed n tó wà léwu sharhu rẹ̀ kan sí takhrij àwọn irú àwọn ọ̀rọ̀ yẹn wọ́n ti kó yí pé rìwáyà tó ń dọ̀ náà ni náà lọ bá wa ẹni pé àwọn ọ̀nà tí ọ̀lẹ̀ ọ̀lẹ̀ ọ̀lẹ̀ dọ̀wá yẹn lẹ̀ tó ká ní pé òun ló wí wọn rí fìtì sí ọ̀dọ̀ rẹ̀ kì ṣe pé mọ́mọ́ Abu Hanifa wọn ò ní àṣìṣe àmọ́ kì í ṣe pé àṣìṣe yẹn dé ipò káwá yìí kò nínú Islam so tó bá tiẹ̀ ní fíkra ìrìjà àwọn afẹ́sìn máa ń ṣàlàyé pé fíkra yẹn àwọn gbà pé tó ń jẹ́ àkídà alùsúnà náà ni àkídà yẹn lásìkò rẹ̀ tó pé ó gbà pé tí ń jẹ́ àkídà alùsúnà náà lásìkò bẹ́ẹ̀ ni mọ́mọ́ ẹ̀yẹ̀mẹ́mù eh, Nawawi náà tó bẹ́ẹ̀ ni mọ́mọ́ Ibn Hajar so ibùn gbọ́ àwọn ẹni yìí ìdúró pé súnà ni àwọn ń dáàbò bò ní àwùjọ wa nísìnyí tí ń pè wọ́n ní kéfèrí nísìn ṣe bó ti sọ nígbà kan pé tí bá ṣe gbólóhùn kan tó ń lọ́dọ̀ Imam Abu Hanifa ipe idha hadithu fọwọ́ mọ́bìlì pípọ̀ ọ̀rọ̀ tó sọ ọ̀rọ̀ yẹn ni ó ti wó gbogbo nǹkan tó bá sọ nípa rẹ̀ so sí ọ̀rọ̀ yẹn ọ̀há rí bẹ́ẹ̀ mọ́ nísìnyí àbó nǹkan ló sọ̀rọ̀ yẹn mọ́ so ìtumọ̀ rẹ̀ náà ni pé òun ló sọ so but ti ń jẹ́ mazhab manhaj àwọn takfir ní àgbáyé lónìí ara tí wọ́n ń lò tẹ́ẹ̀tì mọ́ dáhùn lọ pé àwọn rèé òun náà ni takfir imam abu hanifa kama pé abu hanifa ní kékeré kọ́lá nínú násùsọ̀ hífà yẹn kò síbi tí sẹ́kù mọ́kúbí tó ti lámọ́lẹ̀ báyìí pé kẹfìrí ni Imam Abu Hanifa àwọn mọ̀ àkàzát ẹni pé àwọn mistakes tí wọ́n sọ nípa wọn gan wàláì tẹ́ bá wo mọ́gà tẹ́ wo àwọn inú àwọn mistakes mi gan ẹ̀rì the same thing lọ́rọ̀ Imam Malik ẹ̀rì the same thing lọ́rọ̀ Imam Shafi ẹ̀rì the same thing lọ́rọ̀ Imam Ahmad bin Hanbal so nínú àwọn tí tí wọ́n fi tí wọ́n fi àlẹ́jì Imam Abu Hanifa so ó túmọ̀ sí pé likulli jawadin kabwa pé kò sí ẹ̀sìn tá a bá ní kó lè sáré tí ò ní ní ìfi ẹsẹ̀ kọ́ nígbà míì so níta kà ṣe náà ni pé walladhina yaquluna rabbana ighfir lana wa li ikhwanina alladhina sabaquna bil iman wa la taj'al fi qulubina ghaylan lilladhina amanu so yóò túmọ̀ sí pé iṣẹ́ sí tiwa àbí tí o jẹ́ ojúṣe tiwa ní ká máa bẹ Ọlọ́run ọba fún àwọn tí wọ́n ti gbà wá jú ní kọ́lọ̀ kó bá wa kẹwọn kó sì máa ń jẹ ká ní àdìsọ́kàn burúkú nínú ẹ̀mí sí wọn so wallahu a'lam náà mi tí mo sọ nípa ẹ̀sìn àwọn Yahudi àti Nasara so mo ń sọ pé ẹ̀sìn yẹn ẹ̀sìn tó wá láti sánmà ni pé àdìyánù sàmàwíyà ni náà ni ẹ̀sìn wọn sọ̀bọ̀ tí yìí sọ pé àwọn kírísítẹ́nì tí wọ́n wà lónìí pé wọ́n ráìtì yìí sọ pé mo ti sọ pé àwọn náà ni wọ́n ìtumọ̀ ṣẹ́kù ní ahlul kitab tábà ń sọ pé àwọn ahlul kitab àwọn náà ni wọ́n sì ń jẹ́ bẹ́ẹ̀ dùn ní so torí pé kí a bá ń sọ pé ahlul kitab ni wọ́n àwọn náà máa ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ alkiyama wọ́n gbà wọ́n gbà pé àlìjẹ́nà ń bẹ wọ́n gbà pé iná ń bẹ wọ́n náà ń pè lọ́wọ́ àpá yìí so gbúrú àwọn kan yìí yíò túnmọ̀ sí pé wọ́n á jẹ́ mùsùlùmí wọ́n jẹ́ olùgbàgbọ́ so ewé yìí náà lè ti máa ń mọ̀ pé ntọ́lọ́wọ́n bá fi rinlẹ̀ yóò fi rinlẹ̀ tó bá sì lé pé kò sí kò sí náà nù so wallahu a'lam náà. ìfọkànlọ ọ̀fẹ́rẹ́ ọbẹ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala kó bá aṣọ àwọn ìsáàbù ọ̀bí ọlọ́dọ̀ àṣọrọ̀ ọba jẹ́lá. ok ẹdú ẹdú ẹdú ẹdú ẹdú ẹdú àwọn stars ní kí n ṣàlàyé kíní kan hadithi pé olúwa ní òun dá ènìyàn ara rẹ̀ sọ́nà bọ́bá mi ṣan stars lẹ́sàn so ní pé ìtumọ̀ rẹ̀ kì í ṣe pé báwa ènìyàn ṣe gangan náà ni ọlọ́wọ́n bá rí kélẹ̀ ẹ̀rí pa sọ pé nínú àkídà sunna ó ní pé ìròyìn tá a bá fẹ́ fi ròyìn ọlọ́wọ́n bá tó bá ti ẹ̀ pẹ̀lú àwọn èèyàn náà a lè fi wé kélẹ̀ ìtumọ̀ rẹ̀ ni pé àwọn ọmọ a ní ọwọ́ olúwọba náà ní ọwọ́ àmọ́wọ́ yẹn àgbọ̀dọ̀ fi jọtọ́ lọ́wọ́ o a ní ojú olúwa náà ní ojú so a ní ẹsẹ̀ olúwọba náà ní ẹsẹ̀ kọ́lá ojúgun olúwọba tó ròyìn ara rẹ̀ pé mo ní ojú kan a máa gbọ́dọ̀ fi wé ti ṣẹ̀dá kankan gẹ́gẹ́ bó ṣe pé àwọn èèyàn náà nǹkan tábàláwa náà ní tábà ní ẹ̀dá mi náà nínú ẹ̀dá tí kì ṣe èèyàn ó rọrùn kó bára ká ìwà mu ẹ̀wọ̀n lápèjú tábà ní igi igi lójúgun ṣe pé ojúgun igi wà ṣe pé lẹ́yìn gbòǹgbò rẹ̀ báyìí tí máa ń gùn lókè òun ni ojúgun rẹ̀ so ṣáwa lè fi ojú gun igi wé ti tàwọn so gẹ́gẹ́ náà náà gbọ́dọ̀ fi ojú gun àwa náà wé tọ́lọ́wọ́ ọba ta'ala Allahu an at-tashbihat wa at-taqlifat وصلى الله على محمد وعلى اله وصحبه وسلم سبحان الله وبحمده اشهد ان لا اله الا الله سبحانه وتعالى ما شاء الله وصافي

eşitsin. Arkadaşlar geri batır emitsin. Abi. Tí ẹ tí lọ́dọ̀ yìí. Ẹ jẹ́ ká sọ̀ ǹda kíkọ́. Hello, guys. nípa nípa tí mo mọ̀ bí àjí ti wà lọ́wọ́ Okay. Now start. Now. Nípa àjí tí mo mọ̀ bí àjí ti dára rẹ̀ táwọn sọ pé àwọn ọmọ kéékèèké lé pé bí àwọn ọmọ kókó ọmọ tí o ti gbọ́njú tó wá kú pípẹ́ aláwọ̀ pa lọ́sọ̀ pé kó máa lọ sínú ìjọ náà wípé ẹ̀yẹ́dọ̀ abdullahi ajísìn ẹ̀sà. ajísìn ti hàn ewu náà ibn kathir níbi wàmà kúnnà mọ̀ àdìgbìn hasita nàbà àti wàsúlẹ̀. Tapos, Now, let's do it. Okay. ẹ̀lẹ́ báwo ni o báwo ni fámìlì kan iṣẹ́ lọ ọ̀dà wọn. ọ̀rọ̀ ló wà kó wa. Hold on. That's the one about ẹjọ́ máa kà zero zero eight one zero zero three eighty three thirty three. Nine. Four nine. sá ṣé sọ yìí. wọ́n fẹ́ lọ lé wọ̀ fún náà. ṣé ọmọ rí alibaba lọ wọ níbẹ̀ yẹn. Yeah ìdájọ́ wa náà ni ìṣẹ̀tàn. السلام عليكم نعم solo. eh, Ok, mi tiri mi solo. Mi tiri o. Ẹni kẹ́rìtì mọ́. Ẹ̀dà mọ́tò o ó súnmọ́ kí fóònù mi fi kú ọ̀ tọ́lọ́ ti tèmi tèmi ó súnmọ́ kó ti kú títí alẹ́ ìrún sọ ìrún ti ó ti wọ rẹ́ẹ̀dì báyìí. ẹ fà ẹ lè ra ilé yìí níta. six six nine nine. ẹ ẹ ẹ ẹ ẹ ń bèrè kan lórí ọ̀la ọ̀la ìgbà.